وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى ليت يتوقف الله أشري الصلاة هو النبوة محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين النبي في الله سبحانه وتعالى بلدي يكما جاء إكاء àti àánú fún gbogbo àgbáláyé tí àṣọlátù náà máa bá wọn ará ilé annabi àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alùpùpù lẹ́yìn náà mo kí gbogbo ìkàlẹ̀ bẹ̀rẹ̀ láti orí àwọn al-mashayikh al-fudala tí mo bá pàdé níbí lèní tí wọ́n jẹ́ àwọn olùṣàmójútó ẹ̀sìn ọlọ́run láwùjọ bí ta wà yí náà ọlọ́pàá ṣàbáwá tí wọ́n ní ẹ̀sùn olóore àwọn àlùfáà wa tí wọ́n máa ń pè mí lájújọ ta kí ló ń sọ̀rọ̀ jókòó yìí èlé mo tó fojú káwọn náà wá ní ẹ̀yin lẹ́mọ́ ń pè mí sálámọ̀ wọn mo ti dá wọn dáadáa ohun wọn náà ti ṣòro dáwọ̀ ìgbà wá débì ibi wá tẹ̀ wá bá wọn àlùmọ̀ṣáyà tí n bá tẹ ẹ̀rọ ti gbogbo àwọn èèyàn tí n bá sì mọ gbogbo àwọn èèyàn èèyàn méjì kan bẹ tí ìṣẹ̀lẹ̀ ìmọ̀ ìjókòó ìmọ̀ ó dà wá pọ̀ fadila tó Sheikh Abdul Ghani Juma hafidhahullah wa ra'ah wọn náà ti pàjọ pàdé ní dawratul Imam Malik as-Salawiyya nílùú Òṣogbo ọlọ́run sàyílẹ̀ fadila tó Sheikh Dr. Fadil Abíọ́lá Nurdin al-Imam Hafizahullahu Ta'ala wa ra'ah fẹ́jẹ̀dà kúfà ọlọ́run sàílẹ̀ sanwó. Ibi wo ti wá ń gbà àwọn dẹ́sẹ́jòkó láwọn alfáà wá ń sọ fún mi pé àwọn náà ni mùdírù ilé kéwú ti àwà yìí, Madrasatu Ibn Qayyim, Ibn Qayyim lid-Dirasati al-Arabiyyati wal-Islamiyya. Ọlọ́run bá wa sàílẹ̀ sanwó lórí àpótí pẹ́ kú jẹ́ ọlọ́run gbà níjọsìn gbogbo bí jẹ́ ṣe tó ti dáadé ọlọ́mọ́sàbáwá tó dáadé bẹ́ẹ̀ lọ àwọn bí ó bá wá kù náà àti ní àtẹ̀yìn ọlọ́mọ́sàbáwá tó gbogbo ẹ̀ náà ṣe àwọn tí ń bá rí gbogbo àwọn nàṣàfáàtì tó ti lọ mo rí àfáwà àtàkà sí Al-Qur'ani bẹ̀rẹ̀ sí ìmúpapá náà kọ́lì Allah akbar wàmán yóò ṣááfẹ́ abàmú pàmádọ̀ láàrú ó jẹ́ pé náà wọ́n ṣàwáyé nàìjíríà ni àmọ́rọ̀ tó kó sínú ó ṣe gbogbo gbà wàmán yóò abàmú pàmádọ̀ láàrú afá náà tí fi wú yàn ọlọ́mọta àbá wa jẹ́ kí ìmọ̀ náà kó pọ̀ gbọ́n lọ. nínú àwọn ọmọ tó bá ń gbìyànjú bẹ́ẹ̀ kọ́ lè yẹn mọ́ ń kí gbà mí àwọn ẹni tó yẹ ká kí òná làwọn wọn kì í ṣe àwọn àwọn ní madrasatu Ibn al-Qayyim ọlọ́mọta àbáwá tán wọn lẹ́sọ̀ lórí o gbogbo àwọn olùkọ́ni nílé tó yìí àbáwá lẹ́sọ̀ àwọn akọ́nikọ́ni náà àwọn náà wọ́n ń bẹ lábẹ́ àwọn àmọ́ rírì iṣẹ́ yín ẹlẹ́nu díẹ̀ tọ́lọ̀ ní kójú orí náà torí ìmọ̀ òun náà la bùkátà sí ó sì jẹ́ ó máa fún wa ní pé àlọ́jọ́ iwájú tó dáa afá aláláwọ̀ náà pẹ̀lú Sheikh Khalid ajẹ́pẹ́ Khalid Abdulghani dé mú bàbá yìí masha Allah barakallahu fik wa nafa'a bik wa baraka alayk ààrẹ náà fẹ́ ní ẹ̀lẹ́yìn ọlọ́mọ tí ó bá já sàmú àti kékeré ní kí máa ṣẹnu sàmùsàmù àwọn èèyàn ní máa bínú pé a ó jẹ́ ajẹ́ sí làfà àwọn atakùsì láti ẹ̀sán ibẹ̀ látakùsì tẹ ẹgbẹ́ tí fọ́níṣọ̀ bá débì kan ó wá rí tí wọ́n ti ṣe bẹ́ẹ̀dì oríṣiríṣi kalẹ̀ òun náà wá wá àwọn olóṣèlú ẹ̀dì dáadáa báyìí tẹ ẹgbẹ́ iṣẹ́ wọn jọjọ àrùn tó dábàá akọ́mọ tí ó kanáà bá débi ìkan tó bá rí sí akọ́mọ tí ó tó yọ ó yẹ ká sọ fún iṣẹ́ ń yọ ọlọ́ọ̀bá àtẹnudẹ́sẹ̀ lórí. àwọn àlùfáà wa kejì tí mo tún mọ̀ nípò fún yìí ó làwọn sáàdù wa tí wọ́n tí wọ́n jòkó sẹ́gbẹ̀ẹ́ mi yìí. mo rántí pé ń dọ́tà ń jagun ogun ìtànlẹ̀ náà o ogun àṣejálàbí àṣejálàbí máa àwọn jálàbí wa yarí jọ náà wọ́n bá bẹ̀rẹ̀ rọ́ àwọn àwò pé ẹbí àfá àwọn kan kọ́mọ́ pariwo ní Muhammad ibn Abdul Wahab àwọn abẹ́rẹ̀ sí ní parọ́ wà báyìí ọdún àwọn náà bẹ̀rẹ̀ pé Boko Haram ní àwọn Ahlus Sunnah wal Jamaa àdìgbà náà tán dákọ̀ àwọn kọ̀ọ̀kan nínú àwọn àgbààgbà bá ìkìníkan Boko Haram ní o kìníkan Boko Haram ní o ìwọ́nà ògbògbò kàmúta Muhammad ibn Abdul Wahhab inú ọ̀rọ̀ lèmi wá sọ pé ah, irú àwọn náà á tẹ̀ wá pè sí Yorùbá ní mo ti mọ àwọn ṣèkọ wà lónìí àwọn wá pè ní pé àwọn mọ̀ ti ṣiṣẹ́ lórí kíra yìí àwọn ti tu sí èdè Yorùbá àfọlọ́wọ́ sẹ́yìn náà sẹ́yìn lórí o mo débi mo wá ń bí àwọn náà pé ṣé ní ibi sẹ́yìn náà ti wájọ́ náà ní ẹnubí náà rẹ̀ ah, jàmá àdúgbò yìí jìnnà o àláyé ah, jìnnà ọ̀pọ̀lọpọ̀ bí táà máa ń lọ àwọn ìtàbà kí kọ́ mẹ́ àmọ́ yà ilé nìyí

mo lè má mọ̀ ń pa àwọn èèyàn àmọ́ àní bínú torí àsìkò ká lè ní tètè bí tà ń lọ gbogbo àwa táwọn òbí àwọn ọmọlé tó ní àbíjọmọ́ a ní àtòbí ọmọlé kéwú àti gbogbo àwa jẹmọ́ tábẹ́ntàlẹ̀ àwọn umahat àti àwọn àbá àwọn àbú àtàwọn umu ìdáyà alùsùn náà dálẹ́nu àbú àbíkémi umu tó mẹ́rin lábẹ́rẹ̀ ní àbú àbú àbúta ní ló dálábù ti jẹ́ orúkọ ẹ̀yà àbú ọlọ́wọ̀bà àtẹ́yìnlẹ̀ tó lórí ẹ̀yìn umu ọlọ́wọ̀bà àtẹ́yìnlẹ̀ tó lórí gbogbo àwọn ọmọ kéwú nílé kéwú mọ̀tàlọ́sàfẹ́ ìdìnà káyé الدراسات العربية والإسلامية المتابعة إلى دافعين أن تتبعوني آداب طالب العلم أو ẹ̀kọ́ tó yẹ ká bá lára وما كفر مع العلم والمعلم آداب طالب العلم مع العلم والمعلم آداب طالب العلم مع العلم والمعلم أو قتل ما تقول مع العلم إما تنقوم a máa ń lo ẹ̀kọ́ pẹ̀lú náà bá a bá ní àwọn ẹ̀kọ́ kan tá a máa lò pẹ̀lú ìmọ̀ a ń wá ìmọ̀ ní àmì ìlú ọlọ́dàkùnmọ́ ṣètò wa bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ọ̀nà ni àdáàbò tọ́ọ̀lẹ̀bìn pẹ̀lú àfá àtàǹkọ́ ìmọ̀ ní ọ̀dọ̀ wọn ó di mẹ́nu báwọn ọ̀nà méjì ìtọ́lẹ̀ àwọn agbéyẹ̀wò rí irú tọ́pìkì yìí wá máa ń lórígun kẹta àmà àlìmọ́lẹ̀ débẹ̀ lérò èyí ò ní àdáàbòtọ́ àlebèlè ẹ̀ń máa ń ná sí àjùmọ̀lẹ̀ ẹ̀kọ́ tó máa kẹ́kọ̀ọ́ pẹ̀lú àwọn tí wọ́n ní tààfà táwọn wá jẹ́ àwọn ènìyàn generally a máa ń ẹ̀kọ́ pẹ̀lú àwọn náà tó a máa wá sọ àlàyé tọ́pìkì yìí lọ rèé ọ̀rọ̀ tí kìí ṣe tọ́ lọ́run tí kìí ṣe tàbí ọlọ́dàkùnmájú tẹ̀míwájáde ọ̀rọ̀ fẹ́ náà ọlọ́dàkùnmájú tàdánwò fún wa o gbogbo tábà sọ yà ilé ní olúwa mẹ́sàgbé tó dédé ìrúngbà tọ́ lọ́run ó bá ń tà nínábi wa kọ́ wa mú káàkiri àkọ́kọ́ nítorí àsìkò abútimọ́ àtọ̀nà tiwa tó dín ẹjẹ́ sọ́bá ìpé àápò àwọn àdáàbò bí mélòó kan kalẹ̀ nínú àdáàbò yìí èyí tá a gbọdọ̀ fi báyìí mọ̀ gẹ́gẹ́ tá a fẹ́ kọ́ lóòtí ọmọ abẹnú ẹ̀ èyí tá a sì gbọdọ̀ máa fi báwọn àlùfáà wa lò abànú ẹ̀ àmẹ́já kọ́kọ́ lọ bí àwọn èyí tá a gbọdọ̀ fi báyìí mọ̀ lò kódà ń bẹ́nu àwọn ẹ̀kọ́ yìí àti mà àtàfà láàmọ́ lù ẹ̀kọ́ yìí pẹ̀lú nínú àwọn ẹ̀kọ́ ta gbọ́dọ̀ bá lára ọmọ tí ó tó fẹ́ kọ́ ìmọ̀ a gbọ́dọ̀ bá ẹ̀kọ́ nì lára òun fún rẹ̀ a bá ẹ̀kọ́ nì ló pẹ̀lú ìmọ̀ ẹ̀kọ́ yẹn ó pẹ̀lú fẹ́ kí ó lọ́dọ̀ rẹ̀ kódà táwọn akẹ́kọ̀ọ́ àwọn àlùfáà wa tí wọ́n máa تمام آداب طالب العلم مع العلم آداب طالب العلم مع المعلم آداب طالب مع الناس وضعني آداب طالب العلم مع نفسه àṣẹ akẹ́kọ̀ọ́ mímọ́ ó tún lẹ́kọ̀ọ́ tó gbọdọ̀ bára rẹ̀ náà lò tí ó bá fẹ́ bára rẹ̀ ní tí ó dá àkọ́kọ́ ẹ̀kọ́ àkọ́kọ́ tí gbogbo tọ́lìbìlẹ̀ ẹni tí ó gbọdọ̀ mọ́ ní táàsì gbọdọ̀ mọ́ ní lára tọ́lìbìlẹ̀ ẹni

o náà ni ikhlasu niyyati lillah ikhlasu niyyah lillahi subhanahu wa ta'ala gbogbo ẹni tí ó bá kọ́ ìmọ̀ àníyàn tí ó fi kọ́ mọ̀ ó gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí ẹ̀ èyí kà máa lọ kọ́ mọ̀ pé gbogbo èèyàn ń tẹ́wò èmi náà fẹ́ ké àwọn èèyàn há al-Qur'an èmi náà fẹ́ há àwọn èèyàn ha àhàdì wọ́n ha súnnà èmi náà fẹ́ ha láà báǹkọ́ ẹ̀kọ́ àkọ́kọ́ ni pé ìjọ́ tèèyàn bá ti jẹ́ kọ́ ìmọ̀ ni ó ti jòkó pé àníyàn mi gbọdọ̀ jẹ́ nítorí ìjọ náà méjì wá ni ìgbà míì máa ń bẹ táwọn èèyàn bá bẹ̀rẹ̀ afẹ́ kọ́ ìmọ̀ àníyàn ò kì jẹ́ tọ́lọ́ níbẹ̀rẹ̀ ìjọ ìmọ̀ bá ti ń lọ tóun náà ti rí pé ìmọ̀ ti ń gbé díẹ̀ díẹ̀ díẹ̀ ó gbọ́dọ̀ mọ wá ṣiṣẹ́ lórí àníyàn yìí torí kìíní kan bẹ tẹnu àwọn sálábù fẹ́ kò ní lórí pé ó bẹ̀ rí ẹnu àwọn àgbààgbà fáàtà gbọ́rọ̀ ní lẹ́nu rẹ̀ ẹ mọ̀ gbọ́ tọ̀lábùnà ìlmà lè rọ́ ìrẹ̀lá fa abàlẹ̀ ìlmù ìlà gbọ́ lẹ́nu ẹ̀ bá ti gbọ́ lẹ́nu àwọn àfáàdó jágbàgbà mọ́ nígbà tá dọ́dọ̀ àwọn àbá súnà náà wà láì báwọn náà ti wí náà nù tọ́lábùnà lẹ́yìnmá lẹ́kọ́ ìrìnlá a níjọ́ àwọn ń wá mọ́ àwọn òtórí ọlọ́run wa ẹlòmí àwa mọ́ nítorí pé agbẹ̀tẹ̀ wa ń ṣe bí àjẹpẹ́ àwa náà lè ké kíní yìí àníyàn tó gbé lọ́nu a ní àwọn gbà èyàn kan mọ́ kọ́ mi lásán béyàn ó bá kọ́ èmi ìmọ̀ ó gbọ́dọ̀ jẹ́ nítorí ti Allah ìyá ọmọ ìyá mi lójú ọ̀nà mímọ̀ ìyá ọmọ ìyá mi níbi pa fẹ́ wá ìmọ̀ anábùwà أو ليماري به السفهاء أو يصرف به وجوه الناس إليه أدخله الله النار أنا دقم السجاد ولمنا أنا بني من طلب العلم أني بويما ليجاري به العلماء torí kó fẹ́ mọ́ sákó àwọn àbá ẹjọ́gó jẹ́ òun náà fẹ́ dúró pé àjọ kọ́kiri ni òun ba fẹ́ máa báwọn àfáà fi gbagbaga yìí lọ́lọ́ tó ẹgbẹ́ ti fi wá mọ̀ rí àwọn yóò máa rí ṣùfà ha àbúgbẹ́ pé tó bá àwọn òpònú kò wá mọ̀ fọpọlọ wọn ṣeré látara ní mọ̀ jù wọn lọ wọ́n bá sọ ilé ìkó dà wọn lọ kó tó ayà kó tó dà wọn padà lọ báyìí kó máa yí wọn kó máa yí wọn nítorí mo ké ojú gbogbo wọn lọ alábi tó bá níyàn kẹta tó burú wa àwòyẹ́ sírí fàwùjú ànáàsì ilé abúlọ rẹ̀ kọ́ mọ́ torí kó bẹ́ tí gbogbo èèyàn náà lè máa gbobi tó wà lè tó ń bá débì kan báyìí kan ní ọ́ọ̀ oh, oh, àwọn àfà dé ọ́ọ̀ oh, ìmọ̀ dé ọ́ọ̀ ilé kan dé anábi ni gbogbo ẹ̀dọ́rọ̀ rẹ̀ bá já báyìí àdìkọ́láwò lọ́wọ́ náà tó bá dá ìyámà inú náà ló wà jù sí ọlọ́dàkùn mẹ́tì ní àti lọ́mọ náà wọ́n anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó sọ́ta àwọn mẹ́ta kan ẹnìkan náà àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí náwó náwó síjú ọ̀nà tọ́lọ́run kọ́mọ́tì ní kẹ́lẹ́kàdé òfìgbówó kalẹ̀ ọ̀fẹ́ kọ́mọ́ṣáláṣí òfìgbówó kalẹ̀ àwọn ọmọ ilé kí ó mẹ́ṣe kí níka òtù gbówó kalẹ̀ ẹ̀ẹ́kì níka yóò dáàmà náwó títọ́ náà adábẹ̀rẹ̀ tó bá dá ìsìn láàmà ní wà pé ìgbòkó ọlọ́run lẹ́yìn bàlá ìta ìdí ọmọ náwó láyé èyí tí ó tọ̀ na wọ́n lè sì tí ó pọ̀ ní pé ilé ọlọ́run èyí náwó ìtàkùn nítorí pé ojú ọ̀nà rẹ ẹ̀sìn rẹ ó lè jẹ́ kóun náà ní àwọn èèyàn mọ̀mọ́ ni ìtàkùn náà kẹlùmátúkà ìyàwó ìlú ọlọ́run ụwa ní ẹ̀ẹ́dẹ̀dì tí ó máa tó ṣàtàkùtà òkúrọ́ ní ọ́. ìjọ náwó ọ̀nà ìjọ náà ọ ń ṣe wàhálà lórí nínà rẹ̀ ìjọ náà nítorí pé káwọn èèyàn lè sọ pé lágbájá ọmọ lágbájá náwó náwó ni náwó náwó tó kí ọ́ wọ́n ti ọ́ láyé ó yẹ gbé wọ́n dojú ẹ̀ bolẹ̀ ni wọ́n ti máa wọ́ ó dìbò òdìnnú jahannam ó náwó àmọ́ kò láníyàn tó lọ́wọ́ ẹnì kejì ní jagunjagun tó fẹ̀mí rẹ̀ lẹ̀ tó gbé ìbọn tó gbàdá tó gbogbo ẹ̀ tó ń jagun torí sọ lọ́wọ́ kódà wọ́n pa bẹ́ẹ̀ ẹni tó bá jáde kìyàmọ́ ọlọ́run ní ẹbí olóòrùn ní àárín ọlọ́gbogbo aláàdínmọ́tí gbogbo ogun tí jà fún torí tó lè jẹ́pẹ́ sí ìrẹ́ yóò ga ní ọ̀rún ní kàtàkùtà òpùrọ́ ni ọ́ ìjọ ọ̀nà lóòótọ́ ohun àmọ́ ọ̀njagun ọ̀hún ọ̀fẹ́ lè máa pariwo pé ọmọ lágbájá àkìní àkìntọ́ ọ̀fẹ́ kí wọ́n wá pè ti pè bẹ́ẹ̀ ẹ̀sán ṣe ní torí rẹ̀ sí ẹgbẹ́ wọ́n ẹlẹ́ẹ̀kẹta yìí ẹ̀ eh, ọlọ́run gbogbo àwọn ọlọ́mọ ké ọlọ́mọ tá a là wá ń bẹ́ òun ọlọ́mọ fi wẹ́ sàdánwò fún wa òun. láti ní ẹ̀kọ́ àkọ́kọ́ ni kí ọlọ́run fún àníyàn sí ilé ọ̀rọ̀ ìmọ̀ bá níyàn bá ilé bàjẹ́ èyí tí mọ̀ ó fi padà dórí eré wàláyà àgbà kò ní ó dáa kódà tí ó dijọ́ náà tó ní ojú kàbámọ̀ tó yé yálé ìtàlẹ́yìn mọ́ kó ń tó kọ́ ọ ó sì ṣe kó sì já pé nǹkan mọ̀ ń gbà mí wà ní ayé ọlọ́mọdé akábámọ́ tòun tó dáa ké àwọn mi ò sunkún ọ̀la ìtò yóò sì mú wọn sunkún ẹ bẹ́ẹ̀ lómi inú jàánà ọ̀la ìtò yóò sì gbé wọn bẹ̀ kí ó wá kọ́ ohun àníyàn rẹ̀ tí ó dá lórí èdè tí ó tó ké alóluwọ́ gbélé iná dìde alálùkùrá ní ìfúnmọ́ tó dáadáa àbá àti bá ń ka ogun ẹ̀ lọ́wọ́ ìpéyàn kéwú ah, ọjà lùkùrá ní ìkódà ọtún kọ́yàn

tó jẹ́ pé agbolé kí òkú yẹ ká mọ̀ sọ àbú àti umu àmì ẹjẹ́ àmọ́ ìdókòrò ti tún táwọn ń lò ẹ̀yìn àbú àtẹ̀yẹ umu ẹ máa pe àwọn ọmọ ìjòkó wá ilé kí ó lọ lọ yóò ìdítọ̀ ṣe ń lọ ọ̀fẹ́ lọ ikọ́ ẹ̀sìn ọlọ́run ní òun àkọ́kọ́ àdíyàn tó gbọ́dọ̀ mọ́ bẹ lára ẹni bá lọ kí ó ní pé rọ́pù olùjáhàlì àdínàfẹ́ kéjà níyàn tẹ́lómí ni ó kọ́kọ́ wà lára rẹ̀ àníyàn tí ẹ̀ ni ó kọ́kọ́ sọ́ kí sí làníyàn bí ẹ̀ ìlà níyàn pé ó fẹ́ já ìmọ̀ kan kúrò fún rárá rẹ̀ tí a rí bẹ́ nǹkan láni kọ́ tó mọ́ láníyàn mo fẹ́ já ìmọ̀ kan kúrò fáwọn èèyàn àwọn èèyàn nímọ̀ rárá abẹ́káwọn èèyàn nímọ̀ ìwọ́sì nímọ̀ náà àníyàn tó ní kí ń ma kọ́kọ́ mọ́ ń kí àníyàn dákẹ́kọ́ ìmọ̀ bí mọ́ ń kọ́ ìmọ̀ àníyàn tó ní sí bí mọ́ ń gbọ́ wà sí àníyàn wà sí bí ń gbọ́ mo fẹ́ gbọ́ lè gbá kan ara nu àníyàn ni ó mọ̀ rẹ mọ̀ pé lórí ara rẹ náà sọrí ọbẹ̀ bí secondary o primary assignment rẹ lórí ìmọ̀ ni bó ni mo ṣe kọ́kọ́ kó ọ̀gán yọkú òun náà bó ní àìmọ̀ tó ń ṣe kúò lórí tiẹ̀ tó bá kúò lórí tiẹ̀ tán ní tó tún kọ́kọ́ kàn jù oníyàwó rẹ̀ bóòlà ìmọ̀ kan ó ṣe kúrò lórí ìyàwó rẹ̀ tó bá kúrò náà àníyàn rẹ̀ jótẹ̀ ní pé bóòlà ìmọ̀ kan ó ṣe kúrò lórí ọmọ rẹ̀ àmọ́ irú ẹlòmíì lọ kó dàpọ̀ owó rẹ̀

nínú ẹ̀kọ́ tá a fẹ́ ṣàlàyé lónìí ṣẹ́rí mi tó lágbára dé níjọ́ mi talibul ilm tó jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ tí ń kẹ́kọ̀ọ́ ìmọ̀ ó lè fi bẹ̀rẹ̀ àsìkò sọ àníyàn bí tọ́lọ́ àbíká ní yóò jẹ́ tọ́lọ́ níbẹ̀rẹ̀ tí fi jọ tí kọ́ ìmọ̀ torí tọ́lọ́ ló ṣe kọ́ ìjọ tí kọ́ ìmọ̀ torí pé lágbóyè ẹ̀sìn ló ṣe kọ́ ìjọ tí kọ́ torí kó fẹ́ gbá ìmọ̀ kan kúrò láàrin yóò ti kọ́ àmọ́ ń gbé àníyàn yìí lágbára dé ó ní pé ìjọ tí mọ̀ yẹn bá ti wá ń lọ wájú tí ń lọ àníyàn bú mi ó kàn wọ́ ni a ń pè kí ní kan ní àríyá kárí mi òun ó kàn wọ́ náà ni pé àákúdà ah, ah, àwọn èèyàn mọ̀ pa bí ó bá sí àlùkùránì tó bá kún nìkan ní yàrá ó ní bí ó ti máa pe gbogbo ẹ̀yẹ́mọ́yẹ́mọ́

ẹ̀ ó lè dàbí ẹ̀mí aláìlúmí náà ní alùsù náà sí ẹ̀ náà bó ti dínú bá kò síbi tí màá rẹ̀ ò bá dé má ríra rẹ̀ kọ kọjá ẹni táwọn èèyàn lè tún sí iná ọba ti ríra rẹ̀ kó ti kọjá ẹni táwọn èèyàn lè tún ṣe ẹ̀ ojúbù ti dé kíbùrù ti dé ìgbéraga dénú ríra rẹ̀ pé gbogbo omi tó ọba mọ̀ kódà ó lè jáwọn agbọ́wà sí rẹ̀ lásán kódà bí mọ́ ńlágbára nígbà ní wá sí rẹ̀ tọ́ ṣe ni wọ́n tún fi tún ọ ṣe

mo ní ìtòtí lọ tún síra yẹ̀wò náà kí tó wá dá yín lóhùn ah ń tẹ́ bèrè yẹn ah yàtá ìlà tààmùlù ah, mo ní láti tún ronú pa ìdáadá kò tí ìdé sí ilẹ̀ àgbà àfà ní sàwọ́dí àgbà àfà ní sàwọ́dí àfà àwọn àfà sàwọ́dí tàwa lè wọ àlùmí tàwa sọ́ra wa ní mọ́kàn tà sọ́ra wa ní táwọn òwúlé tó ṣe láti ní ìmọ̀ àníyàn yìí ló lè jù bẹ́ẹ̀ ẹni gbogbo wàhálà mi jẹ́ mọ̀ ní lágbó ìmọ̀ ẹlọ́lẹ́gbò àníyàn ni ohun ni bí àníyàn àníyàn àwọn ẹlòmí wọ́ àníyàn ń wọ́ tán níṣẹ́ ọwọ́ wọn wá ń tó ló ti ń dàníyàn kan ẹ̀bá ma tó bá ti kó wọn lè yan ibi ẹ̀sìn ọlọ́run àbùtẹ́bùtẹ́ àbí òbùtẹ́ ṣé báwọn ọmọ dáwà náà kó dọ̀bọ̀ là ń kó wọn lọ kó wọn lọ bí ẹ̀sìn ọlọ́run náà ń kó wọn lọ bí ẹ̀sìn ọlọ́run náà tó jẹ́ pé àníyàn al-ikhlas àrùn tí máa ń ṣe àrùn tí sì máa ń kó báyàn púpọ̀ bódá ń gbà míì nínú ọ̀nà tíṣọ̀ ìtọ́nù máa ń gbà wọlé síbi àníyàn lára ìwà àtàwọn ọ̀kan lẹ́jọ bẹ̀rẹ̀ kí ọlọ́run sì fà ọyọ láàrin wọn ló fà ọyọ pẹ̀lú mọ̀ tó àkọyọ yẹnyẹn táwọn agbó gbà pé àjọ ah, jòkó kíláàsì lóòótọ́ ni o ah, àmọ́ kí ìtẹ̀gbẹ̀ rà àjọ jòkó wájú àfá àgbà kí o ní o àmìlẹ̀ ilé ní àjọkọ̀ wá mọ́ dáa ní àwọn akẹgbẹ́ rẹ̀ kọ́ wá ní ah, ẹ̀ṣà ẹ̀yìn náà táwọn bá mọ́ kí ní ju ìlọ so ẹ mọ́ farabalẹ̀ tá a bá ti sọ àbí kí ló ń wọ́rì yìí lọ. ìgbàlásá dé yìí àwọn kiri ìlú jọ bí ọ̀rọ̀ ẹ̀rí àwọn ibi tí nǹkan ti ń ṣe lọ lágbo ìmọ̀tẹ́ àbí ó ti wọlé rèé tí ò bá jẹ́bẹ̀ gbogbo wàhálà tá fà lọ gbogbo àwọn ogun kan mẹ́ta àjà ẹgbẹ̀yìn bá ní bọ́ta pé wà ní kí o ní ṣe iná àìlànà sí kọ́ ọ̀làhùn wàlá yóò ń kèrò nàlọ́kọ̀ọ́lá ṣílẹ̀ nàkúlù pé àpọ́ bá wù àwọn adéyàn bá sọ̀rọ̀ a lè ní ìjọsọ dáa dágbọ́n sórí ẹ̀mọ́ àwọn aláyún ti wá ń sọ ẹnìkankan gbọ́dọ̀ takò wá ẹ̀dàkùn irú ẹni bẹ́ẹ̀ lera rẹ̀ lẹ́ náà ta àtàwọn kọ́lá níbo là ń lọ́jọ́ náà ó ní pé hmm, gbogbo akẹ́kọ̀ọ́ ìmọ̀ ọ̀rọ̀ ìgbẹ̀yìn agbọ́wà sí náà wí ó sọ́rọ̀ ní àwọn àfáàdán wí wà láyé ó bá agbọ́wà sí náà wí àníyàntọ́ bí ń gbọ́wà sí yóò jẹ́ pé torí tọ́lọ́run ìwọ náà mọ́ gbọ́wà sí tẹ́bí kan ọkọ̀ tó wá mọ́ tátáwọn àfá ebi àwọn agbẹ́ gbọ́wà sí tẹ́bí gan ẹ àfá àwọn ọgbọ́n ọ̀sẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ àfihàn gbọ́wà sí gbé ọlọ́mọta fún àjọ ẹ̀kọ́ kan wọ́n ṣe gbogbo bí tó wá dé ní ìmọ̀ jẹ́ kí tàbíyàrídà ní àbájẹ́ tọ́lọ́ kò sí jò ní túnṣe láre rẹ̀ afá àwọn àgbà kan rẹ̀ al-allamatu Salih ibn Sa'd as-Suhaymi habibullah wa àbá tí mo dápọ̀ yìí ọlọ́run bá fi ọba gba ojú lọ́wọ́ wọn àmá ìmọ̀ bẹ alhamdulillah nínú àánú ọlọ́run tọ́lọ̀ ló bá wa ní ayé ní bọ́lọ̀ ní gẹ́gẹ́ ló pàdé wọn ní dáwọ́rọ̀ tó ti máa mi máa lè lóṣogbo wọ́n wá lákọ̀ọ́kọ́ sì wá ní ẹ̀kejì àrínà àmọ́ àwọn náà jẹ́ màá sí rí báwọn ní báwọn èèyàn ti wá advance débi pé gbogbo tíra báwo lẹ́dẹ̀ máa túbọ̀ lẹ́dẹ̀ máa gbé ẹ̀rù báyìí àwọn olè ní máa gbé ẹ̀rù báyìí wọ́n ti wá rìkọ́ọ̀dù gbogbo ẹ̀ rìkọ́ọ̀dù ti wá wà wọ́n ti wá ń ṣàwọn téèpù kan àwọn kan ra kí ẹ ti sọ pé tí báyìí náà aláàdì kí ẹ ti gbáyìí pẹ̀lú ògbó ọlọ́run àbáta wá dáko yìí ní àsìkò tá à ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí ní kò pẹ́ kò pẹ́ tí èdè ìdìbò oṣù kan lọ ìjọba Saudi sáńsẹ̀sẹ̀ tí wọ́n jẹ mufti alimadina ti nàbàwìgbà gbogbo madina lénìí sábàdé ẹlọ́rẹ̀ mú mufti wá al-allamatu Salih as-Suhaimi hamidullahu ta'ala wa ra'ah ìmọ̀ mọ́ wọn lọ ní pé wọ́n wá lọ́mọ kéwù kan ọmọ kéwù wọn yìí ọmọ àgbà àfáà kan ni ó dàbí àfáà wa kọ́lì àhàlẹ́ kan ẹ̀sáwọn bá ti jẹ́ yàyí dáfáà wa kọ́lì ti rí un bẹ́ẹ̀ ni bàbá ìkéré al-allama sheikh abdulrazak ibn al-abbas al-badr hafidhahumullahu ta'ala wa rahimahum àti bàbá àtọmọ ọlọ́mọta bàbá kẹwọn bàbá àgbàfà

bàbá tàwà láwọn ni múfì àwọn abẹ́ sọ̀rọ̀ wọn jọkan wọ́n ní Sheikh Abdurrazak al-Badr tilmiri wọ́n ní Abdurrazak al-Badr ọmọ kéwù mi ni tí mo kọ́ ohun àmọ́lẹ̀ ní nàkínàwò ààlà ààlàmù mi ni ọmọ kéwù mi ni o àmọ́lẹ̀ ní àkọtí mọ́ àníyàn wọn mọ́ ni gbogbo ẹ̀yin àbá àkọ́mọ́ ń tẹ́wọ́ ẹ̀yin náà lọ́ọ́ di tún àníyàn yìí tẹ́wọ́ ẹ̀yin àbá àlùsùn náà ẹ̀jẹ̀ máa wá ṣe wá sí kankanlẹ̀ fún wọn ní kó tó dọ̀la gbogbo ẹ̀yin àbá àtẹ̀ǹpẹ̀rẹ̀ ayé àbá àtún náà lẹ́nu èwé o àwọn ọmọ bẹ́ẹ̀ ṣe wá àti ọjọ́ ọ̀la kalẹ̀ wọ́n ní gbogbo àwọn ọmọ táwọn kọ́lẹ́kọ̀ọ́ yìí ṣẹ́gbẹ́ àwọn àfáà kan ló kọ gbogbo àwọn àtàrà ń kọ́ àwọn ọmọlẹ́kọ̀ọ́ ilé ìwọ̀n tí a mọ̀ pé ńgbà tó jẹ̀ ní nìtì àwọn kìíní kan mẹ́ta ń sọ pé wọ́n wó dáadáa àní ẹ̀kọ́ ni a ìwọ ṣe bí ìyá rẹ̀ àníná ìjọ wọn ò fẹ́ mi tí mo dákìdù nìka àbá àsún àwọn ọmọ tẹ́ ń kọ́ yìí wọ́n ń bọ̀ wá júwe kíní kan fún yín lọ́la ìpele ìtẹ̀sọ́ kù díẹ̀ ilé ìtẹ̀sọ́ ẹni sọ ilé ìyẹn fi yíkun tọ́jọ́ náà bá dé ẹ̀mọ́ ṣèké táwọn òun àwọn òbí tí wọ́n lè má já àfa àléwò àmọ́ àwọn ọ̀nà ń bọ̀ wá já àfa àlọ́la ṣé bójú wa ní kọ́lì ti kálukú rárá ẹ má bínú sáà o ìmọ̀ ọdún ẹ̀yìn mọ́ ẹjẹ́ ni wọ́n fi ra àmì ṣàpèjúwe níjọ́ àwa ti wà nímọ̀ kùránì irú kéwù tàbí kékọ̀ọ́ ọ̀nà tá ń gbà tí ń tá lùkùrá ní ìkọ̀ọ̀n àbíkọ́nà ní ọ̀nà ń kọ́ mo ti wà ní máa lùkùrá rẹ̀ ní 1995 ẹwọ́dún òun ìjọ́nà lọ́run kálukú ìkádírú àwọn ọmọ bá ìbádé ní àgbégbà ògbọ́dọ̀ lábẹ́sù onímọ̀ ìkùrá ní ojú ọmọ ìpìyàn ní òṣèlú ní ìdá ogun ẹ̀yà lágbárí tẹwárí kéṣekéṣe lárí wọn kàtàkàtà ń bọ̀ lọ́nà tó jẹ́ ọba fún kéṣekéṣe a ń gbé àwọn bàlmẹ́mìjù kan kalẹ̀ hifzul Qur'an àwọn ọmọ ha hifzul mùsùn ilmiya àwọn mùsùn àwọn ọmọ ha wọn ha ọ̀rọ̀ alukurani àwọn òkè kọ́ alukurani ìdángilisi nìkan mọ́ wọ́n ti ń débi àwọn ọmọ wọn ń lọ wọ́n ń lọ tábà rọ́dún mẹ́wàá àbí ọdún ẹ wá ó pọ̀ táwọn ọmọ náà ẹ má ka gidi mo ní táwọn kan ṣe ń ti wọ́n wá àwọn bá kọ́ náà kọ́ ìní ìjọ àwọn já àbáàbò ni wọ́n wá ẹ má pàtàkì tàn ẹgbà fọ́lọ̀ ń tásìkò wọn bá tó àwọn àfá àkàlà ń sọlé ni ó ti lé mọ́ jù wá lọ sẹ́rí tí ó ràn wá lọ́wọ́ kásìtì mọ ṣiṣẹ́ láti dín lórí àníyàn ọlọ́mọta tún àníyàn ìgbọ̀kan wọn sí. ẹlẹ́ẹ̀kejì nínú àwọn àní àwọn àdáàbòtọ́ ìbẹ̀lẹ̀ ẹ̀lì tó máa kẹ́kọ̀ọ́ máa ní òun náà ni asọ́gbòrò asọ́gbòrò tẹ́lá níyàn ilé yìí àmì ẹ̀kọ́ yìí tó máa kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ ní ọ̀nà mẹ́ta ni ó ní ẹ̀kọ́ yìí yóò ní sùúrù lórí ara rẹ̀ ẹ̀kọ́ yẹn wà pẹ̀lú ara rẹ̀ torí pé àwọn nkankan ń bẹ tó ju rẹ̀ ó yìí nítorí pé ń kọ́ ìmọ̀ àbí kó faradà kẹrí ebi a máa pààyàn o mọ̀ ni ẹni tó kọ́ ìmọ̀ yìí tẹ́bi ò pa ọlọ́run kó yà ni bóyá ó rí bàbá tọ́nà ní orí jájẹ táwọn dúró pé sáàmù kìlọ̀ nígbò tó wọ́n bá fẹ́ kéde pẹ̀lú ògbọ́ ọlọ́run àwàpọ̀ àwọn ni wọ́n máa ń nalé lórí àwọn tó ṣe é ṣe kẹ́mọ́ jìyà rẹ̀ ni wọ́n jẹ̀mí o àmọ́ kò ní jìyà elébìdé ẹlòmí o máa bẹ ó lè má bàbá ó kàn lè rẹ́nìkan tó wọ́n kàwọ́ pé mò ń wọ́n máa kí ó kàn ní mo fẹ́ sponsor yí wọ́n kàn máa sanwó sí rẹ̀ wọ́n kàn kó ń kàn jẹ wọ́n kàn mú náà ní wọ́n kàn máa kéwù lọ náà ní àmọ́jẹ́rá wà tá a pọ̀ jù ní kéwù ìyà láàbì ké aláì ebi láàbì kọ ebi láàbì lò ó ìlà man rahima rabbuk wa qalilun ma hum àtẹ̀lé ọlọ́run bá sàánú àmọ́ díẹ̀ lọ tẹ́sì mọ́ bí ìdí tí ebi ṣe so mọ́ tí ó sì ṣe so mọ́ kéwù orin ẹni tó bá lóun jòkó ti tẹ́ mà yóò máa kọ́yàn kéwù àbí yóò tún máa kátírà ó di mélòó báwọn yóò máa ṣe wáàdí ó di mélòó tẹ́ríṣẹ́ bẹ́ẹ̀ tàbí lásán tó bá wá lọ bí mí kún ọlọ́wọ́ sọ

a lè ṣe ìlú wákàtí mẹ́ta láti fi ṣẹ́gun ti fi tẹ́ kálukó lọ ẹjọ́ lọ wẹ̀ ẹjọ́ lọ sí gbé ẹjọ́ lọ sí gbé ẹjọ́ lọ sàwú ẹgbẹ́ àpójúwé ní o ẹ wá fi wo àwọn ilé kéwú káàkiri káàkiri káàkiri káàkiri wọ́n lè lè kéwú láàárọ̀ ilé kéwú bẹ̀rẹ̀ látago mẹ́jọ wọ́n lè jáde lágo kan tó bá tó dìrọ̀lẹ́ ago mẹ́rin wọ́n jáde lágo mẹ́fà àbágo mẹ́fà àbọ̀ àbágo méje ayú ẹ̀kọ́ àbá àdúgbò wọn kí ó láàárọ̀ ọ̀dágún méjì ó lọ sùn ó tún padà wá ní asili ẹ̀dàkùn irú bísínẹ́sì wo ló lè mọ̀ sí tó sì máa níbi mójútó ẹni kó mọ̀ tàṣírà ọlọ́run tèmi tàṣírà dáadáa àsìkò tí ń bá ń kọ́yàn ń kéwú lọ́wọ́ kọ́ ní ojú òkòjì tíra tẹwárí jẹ́ à ń ta tíra olówó ọ̀tìjù bá àbá àbẹ́ntọ́nà bá tó sàánú ebi tíra ní ta àkópa lè mọ́ ẹ̀rẹ́ bẹ́ẹ̀ lọ́fẹ́ torí pé àwọn tọ́fẹ́ tàbílà fún àwọn àfáàní àwọn àfáàní wọ́n ilé lọ́wọ́ yìí àwọn iná mọ́ra ìbú wọn mo ti wà ìpínlẹ̀ jẹ gbèsè owó tíra lọ́wọ́ báyìí ẹnìkan náà sáàmù láti jẹ lówó ó bí ìsì máa nínú ẹjàpẹ́ tí wá ń jẹ tí wá ń ta tíra ọ wá ń ta tíra ilé ìjọ lówó ilé ìjọ lówó àbá ẹ bá jẹ́ ọ̀pọ̀lọpọ̀ lè tíra ọmọ ọ̀pọ̀lọpọ̀ àbá mo dírù kìíní kan twenty thousand lówó wọn lẹ̀ wọ́n máa lówó nìkan ẹ̀ ẹ̀ ẹ̀ àwọn ọmọ òtí ìsanwó oṣù náà nìyí ní kálukú ti wá lòun tó bá fi lè wá ní à ah, èmi náà fẹ́ lọ gbówó ìjọ tí èèyàn bá ti decide àti lọ gbówó ìtumọ̀ rẹ̀ ni pé iṣẹ́ à ń kọ́ mọ́ ń kéwù yẹn ó máa wálẹ̀ díẹ̀ àmì tó lọ bá fẹ́ sàánú tó bá kàn ti rí kéjì díẹ̀ kan kó náà kàn wá bíbẹ́ẹ̀sì kan tó kàn kówó síbi kan bẹ́ẹ̀ táwọn kan kàn lè máa bá a ṣe àmọ́ díẹ̀ nínú àwọn àbá ni mo ń ọ̀gọ̀rọ̀ tó pọ̀ owó tó ń jòkó sí náà lówó táwọn ọmọ ilé kéwì ó sì àtúwá ṣàgbákò àwọn òbí ilẹ̀ Yorùbá wọ́n máma wá lé kéwú àmọ́ àdìsanwó ló kéwú ìlú náà lówó lé kéwú ọ̀hún náà one thousand lóṣù ọ̀sẹ̀ nígbà tá a tẹ̀ ń ṣe bíbí àlọ́ oṣù kọ́lá lọ ìgbà wọ́n máa gbowó àlàyé sí twenty naira pàṣó ẹ̀ṣẹ́ ilé mọ̀sọ̀tọ̀ mọ́yìn ojú rí bí mú tọ̀wà ìjọ monday tuesday wednesday ilé tẹ́ wó kó lápúbàyà ọba ilé ti jọ àlàyé sí ilé tó wó pààrẹ ìmọ̀ wọ́n lọ ọ̀tàwọ́ àlàyé sí àwọn tó bí káfà mọ́ nìyí àbá àdúgbò ní ilẹ̀ Yorùbá ní àdáwò tá kanú ẹni bá tó wá lóhun àbó níwà sí wọ́n èé mọ́ chájì èyàn ẹni o mọ́ sára bí wọ́n tó bá yóò àdúgbò ìlàwà nìṣù la àwọn tó wáyà ẹ̀gẹ́ yẹ chájì ẹ̀ tọ́ ọwá lọ́wọ́ ẹ̀dàkùnrin tó lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ tó dé ẹwà ti dára ti wá ẹ̀mí ti bẹ́ẹ̀ bọ́ka tó dé ẹ̀mí ó ti bẹ́ẹ̀ bọ́ka tó tó wá ní wá ní ń ọ̀la fẹ́ ẹgbẹ́ ọkọ̀ mọ́ kò sí ìtàn yẹn gbogbo àwọn akọmọkí akọmọkí èyí tó wá bí kálukú mọ́ ìlú náà ṣàwárí tó wá yára gba àsìkò jù oúnjẹ ni oníkéwò gbọdọ̀ mọ́ fìlẹ̀ àmọ́ kò ló ti bọ́ lọ́wọ́ ẹ̀rọ ó ní pé ọ gbọ́dọ̀ já àfa àkọ ọmọọmọ kátìlá ọ gbọ́dọ̀ já àfa àkọ ọmọdé gíní ọmọọmọ kátìlá múlọsíbúlọ bá bóun kẹ ti dé àmọ́ wà bẹ́ẹ̀ o tí wọ́n rí jẹ́ ìbánu wà bẹ́ẹ̀ mọ kátìlá èyẹ kíra yìí ṣe mo jòkó wákàtí kan kí lọ kà kí ẹ wá ní àti ìṣà ah, inú gbẹ̀jú mọ́ ṣe ni pé wọ́n ta síra wọn àwa tú àwa jèdè kí lọ bí ṣe kí lọ kà mọ́sálà wo jẹ́gbẹ́ lórí àdí ìjẹyọ kan ó lè wá ń bẹ̀ wákàtí mẹ́ta ó lè wá ń bẹ̀ ọjọ́ márùn-ún tí ó gbé tó bá lọ ọdọ́ bọ̀ ó tún dàrú díẹ̀ ó tún lọ àti ìyẹn dé èèyàn tiẹ̀ wá fún ó kéré jù wákàtí mẹ́fà wákàtí márùn fún ara rẹ̀ ó kéré jù nìyẹn o ẹni wá bẹ́ jòkó tíra wákàtí márùn tó bá jòkó wákàtí márùn ó fi ń kánú o in tó kàtán kó tó wá máa fọ́pọ́lọ ronú pa ẹ̀ àsìkò ní ó béèrè lọ́wọ́ rẹ̀ o òun náà ló sì fẹ́ kọ́yàn kéwú àtúnwá ní ó máa lo kó máa lọ́wọ́ kó máa lódò ẹ̀yin òbí tẹ̀ mọ́ ọmọ wa lè kéwú ẹ sáwọ́ ilé kéwú fáwọn àfáà ẹ̀ẹ́sàánú wọn tẹ́lí ti ní yìí tàlẹ́ǹdì yìí ló bá wọn àfáwọn bídíà wọn wá mọ bóun làwọn ti lè ṣe pé à jẹ haramu mo sì fẹ́ dúró ti sẹ́yìn àwọn wo pé à mo fẹ́ dúró ti sẹ́yìn àmọ́ ń gbà ìdíjẹ kò bá àjá láàrí kò bá jẹ́ haramu gbogbo ètò bá ti jẹ in táwọn ṣe padà sọ ni wọ́n gbowó òkú mọ́ wọ́n gbowó àwọn owó Ogo akútúbà àlùbáríkà gọ́tù kó bá àlàwà ń fẹ́ gọ́tù kó bá àlàwà ń fẹ́ àwa òun fẹ́ aláàjò wà bá ẹ̀kọ́ nà ń gbélé ní sílẹ̀ tẹ́lẹ̀ ìgbà akútúbà ẹwà gbé ìwò là ń lọ jẹ̀mọ́ onígbé ńgbà tí ọ̀nà dì ọ̀nà dì ní so ẹni tí ó bá jòkó sí mọ̀ níjọ́ tó fẹ́ kọ́ ó ní ìdè sùúrù ebi láti ń kọ́ ìmọ̀ báà bá mọ gbogbo ìtàn ẹwà búrú rẹ̀ rọ̀ ọ̀bí ọ̀lá ọ̀dà ara sẹ́rí àwọn sọ̀hábà tó kù kálukú bá kìkò díẹ̀ lẹ̀ fún mọ̀ tó ní pẹ́bẹ́ ṣiṣẹ́ ìmọ́sí ìkọ́yà fún gbogbo àsìkò àbúrò rẹ̀ rà ní gbogbo àsìkò lẹ̀ fún mọ̀ kò sówó àsìkò tó yẹ jẹ́ àwọn yòókù bí ń lọjà tó bí ń lọ rẹ̀ ń wówó òun bẹ ní inú uh, ìjòkó pẹ̀lú ànábì tóhun kọ́ ìmọ̀ ìmọ̀ tí ń kọ́ òun ti rí nǹkan mú àwọn tí wọ́n lọ́rẹ̀ wówó àwọn náà rówó mú ẹni wówórówó ẹni wá mọ̀ rí ìmọ̀ ẹni tí ń wówó ò lè pàdé ìmọ̀ ń bẹ ẹni tí ń wá mọ̀ ò lè pàdé owó ń bẹ ìlà ayẹ̀ṣà ọlọ́run tẹ́bò náà ló fà á torí pé ìtàbù òríra tí ká lórí wá káà tẹ́bò náà ti padà ni òun náà ti padà fi ń bu pé kò mọ̀jú sàárà náà òun náà ti padà fi ń bu pé ó ń gbá ó ṣàwò a máa dúpẹ́ fọ́lọ́wọ́ wàlà àkíbátú ni mo sọ pé àbú rèéra kò sì bẹ̀rẹ̀ ni níjọ́ tí ń kọ́ ìmọ̀ àmọ́ ń gbà tí ìmọ̀ náà jókòó tà alhamdulillah nínú àwọn tó lówó nú àwọn tàbí tàbí òrera wà kò lò sí jẹyáyé pẹ̀lẹ́ nígbà tí ó tún lówó àwọn náà àwọn eléyìí bú ìwọ́n tún lọ wọ́n tún ní ẹ lóòótọ́ ó fẹ́ yàwó ọlọ́sí ìṣàánú ẹ̀ látara yàwó wọ́n bá ní ẹ wá fẹ́ ọmọ olóbìnrin ó wá gba gbogbo ọwọ́ ọwọ́ rẹ̀ ó wọlẹ̀ níbi sára níbi kí n ti sàárà ọlọ́run tún

مولانا شيخنا محمد بن صالح العثيمين عليه رحمة الله àwọn alásọ̀kà kan alẹ́nìkan bẹ wọ́n ní ó fẹ́ kí ó wá gba ìlú kan lọ ó wá ìmọ̀ lọ́nà ibi ó gbà ibi ó lọ yìí ó wá mọ̀ lọ́nà ó wá délùú náà ó kọ́ kọ́ kọ́ kọ́ kò mọ́ ó ti kọ́ kọ́ ó ti lu àìmọye ọjọ́ àìmọye oṣù àìmọye ọdún ó kàn ju lọ́kàn ìjọ ẹ̀ kọ́ kí ni mo ó máa padà lọ lọ́wọ́ níbi títí wọ́n lọ wá débi bí igbó kan wá níbi kan ló bá jí òpópé kóhun ti ẹ̀mọ gbatẹ́gùn díẹ̀ kóhun tó lọ sáyányán ibi títí ń gbatẹ́gùn ló bá rí kòkòrò kan tí ń gbé kinní kan pọ́n jù tó bá ti wá ń pọ́n lọ ìjábọ́ tó bá ti ń pọ́n lọ ìjábọ́ tó bá ti ń pọ́n ó wá rí ká ah, ó kà ibi tí kòkòrò yẹn dé tó fi ń jábọ́ ó ti ń kọjá abẹ̀ kó tó di pé ó ń jábọ́ ìgbà tó pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ tó máa rí ibi lẹ́yìn wákàtí mélòó kan ó kàrí pé òkòrò ní kàrí fi pán òkè dé ibi tí ń lọ ní ah, ti wá sí tí ń bá lè ṣe sùúrù fún ìmọ̀ yìí èyí náà padà débi tẹ́ lọ wọ́n ní mo ti padà sílé tó lọ nínú ìmọ̀ ló bá ìmọ̀ owó náà máa ń ó yẹ pé náà ló jù ní ẹ̀kọ́ mòfin rẹ̀ ni àwọn lò ló lè ìmọ̀ tá a ló lè ní ṣẹ́gun náà ìtẹ̀ ilé ìrọ̀fẹ́ ìmọ̀ wọ́n ní kẹ́ tó dákọ̀ àfá márùn-ún ẹgbọ́rọ̀ mọ́ dákọ̀ àfá àbáwí síbàwé ìkan tó ní ní àtàtà náà yìí eh, níwọ̀n ní hàn sọ́dọ́ báyìí wọ́n ni mo ti sáàkù ìlú tí ó wù lórí wá lọ sọ́dọ̀ al-Khalil ibn Ahmad al-Farahidi al-Ari rahmatullah ó wá lọ yìí kọ́ lóga lórí wa mọ́ lóga káníjọ́ náà tó kọ́ hadith tó sá tó bá sá fún kí ó yányán ariwo tí gbàgbé ìdáhùn palẹ̀ mi ìdá àrípa àrípa ẹni tí ó bá kọ́ ìmọ̀ yóò ṣe sùúrù fún rẹ̀ pẹ̀lú tí ó fojú rẹ̀ tójú tí ìmọ̀ ó fojú ẹ̀ yóò tún wá ṣe sùúrù pẹ̀lú wàhálà mo fẹ́ gbọ́ ìmọ̀yé tí ó lágbára bá láti kọ́ ọ̀tọ̀ ní kọ́ máa sọ́gbò náà ti ń pè torí pé tọ́ọ̀ bá pè dáadáa àwọn èèyàn kan bẹ́ńdà àwọn sọ́fẹ́ sọ́gbò ọdún pé kí ó wáyìí níjọ tó sì gbọ́gbọ́rọ̀ pé tó lọ́ọ̀ bá pè dáadáa àbọ̀pọ̀ pè dáadáa ọgbọ́rọ̀ bá gbogbo pé ọgbọ́rọ̀ mọ́ tútukútù wọ́n bá tútukútù wọ́n sọ fún ọ pé ìtukútù lọ tú kéúnù

pé á ah, àfa àwa ló lè kéde òǹlẹ̀kọ̀ bínú. àfa mi ń bẹ òun kìí ṣe bínú ní tiẹ̀ òun ò kàn máa bá ti máa ń sọ̀rọ̀ kan

ọ̀rọ̀ rẹ̀ ó lè jẹ́ bóyí mọ́ ń gbọ́rọ̀ kalẹ̀ yóò lọ́wọ́ gbé ìjọba ti jẹ́ nìyẹn ó ṣe rí nìyẹn àwọn ìgbé àdìkẹ́ ṣe ẹgbẹ̀rún àwọn oṣù àṣọ gbogbo ẹ̀kì mọ̀ wọ́n tẹ bá ti ń rẹ́lù mí náà ẹ̀tún kọ́mọ̀ ẹwà mọ̀ fi kan jọ ìgbà a ní sùúrù lórí tí challenge tí mo fún wa personally a ní sùúrù lórí pé a fẹ́ rí ìmọ̀ kó rí a fẹ́ gbọ́ ìmọ̀ yìí a wà ní sùúrù pẹ̀lú àfáà tí máa ń kọ́ wa ní ìmọ̀ eléjẹ́ ẹ̀kọ́ nínú àwọn àdáàbò talibul ilm nínú àwọn ẹ̀kọ́ tá a fẹ́ kárí lára ẹni tí máa ń kọ́ ìmọ̀ ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ẹ̀kọ́ mẹ́wàá tá a fẹ́ sàlàyé gbogbo yìí ó ní pé ìmọ̀ tá a a máa ń lo ìmọ̀ ni o àyíká máa ń kọ́ ìmọ̀ pé mi náà sá kọ́ àyíká máa ń kọ́ ìmọ̀ pé kọ́láwọ̀ wo ló mọ̀ ọ́ kí a ń kọ́ ìmọ̀ tó yí ká lè lò ní ìjọta abárẹ́ ni tó lóòrùn kọ́ ìmọ̀ tí ó bá ti lò ó kò lù ẹ̀kọ́ pẹ̀lú mà èyí tí mọ̀ ó fi jó ríire fún yàn àgbákò ní ìjọba nígbàtí wọ́n parí ẹ̀ alọ́dúnwà ò allahumma la taj'al ma alimna alayna wa ba'ala ìdámà mọ́ bí sàdánwò fún wa torí pé ń jọ tí èèyàn bá kọ́ ìmọ̀ tí ó bá ti lo tó mọ̀ tí ìmọ̀ yẹn sì ń bẹ lára rẹ̀ ìmọ̀ yẹn gẹ́gẹ́ yóò wá jẹ́ sọ́ọ̀tù sí náà rẹ̀ kódà ọ ma ṣe jìnà báyìí ọ sì mọ̀ mẹ́rin wá ẹ̀rí òní ẹ̀jẹ̀ ní o amọ́torí pọ́ọ̀sí ló mọ́ yóò wá dàrú mọ́ lọ́wọ́ àyọ̀mọ̀yẹ àwọn tí wọ́n ti sádàwò fún wọ́n bẹ àwọn míì bẹnu ayédè yìí àwọn míì ti lọ àwọn míì bẹ ìtàlókù táǹkàǹpa wọn afá mi kan bẹ náà ní egypt gbogbo ọjọ́ ti bá tí ó dé àyè mo mọ́ fẹ́ sọ̀rọ̀ wọn èyí tó bá ní kéèyàn ó fẹ́ràn wọn tán bá sì ní kéyò sàǹfààní lára èèyàn wà láì mú sàǹfààní lára rẹ̀ asàǹfààní lárúbáwá asàǹfààní fẹ́kà asàǹfààní ṣàdí asàǹfààní tawhid asàǹfààní sunna asàǹfààní atamusuk kódà asàǹfààní kéèyàn lè sọ̀rọ̀ kó má bẹ̀rù kó takí ọ̀rọ̀ àmọ́ nígbà àdáwò ní tèmi ìmọ̀ yìí náà ni bàbá yìí ló ìṣèlú sí ọ̀rọ̀ báyìí aló ti bá débi bí wọ́n gbé àgbélébù kalẹ̀ ó sì lọ pẹ̀lú àwọn oníṣọ́ọ̀ṣì wọ́n sì gbé wọnú ṣọ́ọ̀ṣì wọn níbi ìsìláàmù òmìnir tó bá yẹn ìsìláàmù òmìnir tó bá yẹn ló sọ ọ̀rá ìdìlàkudà báwọn ǹjẹ́ ọkọ̀ kọ́ bẹ́ẹ̀ ni wọ́n kọ́ lọ lé fíìmù ìjọ ti wọn fíìmù àwọn èèyàn tó àwọn oníṣọ́ máa ń tàbí ẹ̀ fáwọn alágbàbù làwọn tó máa ń tàbí èèyàn bá ti tàbí rẹ̀ ni إذا ثم أجد فيما أصبعه الإسلام لم يحرم الفن الإسلام لم يحرم الفن الفن أمرا إنساني أدعى الدلال وهو النجاز إنه يوم أدعو والله ما صلى الله عليه وسلم àmà nígbà fíìmù tẹ́ sọ pé ìsìláàmù àrùbá àwọn fíìmù yẹn máa ń ṣe àwọn eré kéré nígbà míì gan bára wọn ṣùgbọ́n ó ní ẹ̀yìn òmìnà àwọn yóò mí pé gbúyẹ̀ náà wà ní náà wà ní أنمبو ونقول سورة يوسف الله الله سبحانه وتعالى يقول ولقد همت بي وهم بها لولا أن رأى بالهار ربي هنا الآن التي أقوى لا حول ولا قوة إلا بالله ولقد همت به وهم بها بلوتي جون بارا وصنو فيه إما الدهر إما من دهر ما يرى ọlọ́run láti lọ́jọ́ tí mo dà mọ́ àlọ́ ní gbogbo ẹni tí máa ń bẹ nídìí ọ̀rọ̀ ìmọ̀ àníyàn rẹ̀ wọ́n ti gbọ́dọ̀ mọ́ bẹ́ẹ̀ náà pẹ̀lú ẹ̀ ìmọ̀ di àdánwò àìló ìmọ̀ àti ìmọ̀ bí ìwòsàn báyìí. ìgbókù omi ọ̀rọ̀ wà nígbà wà lọ sí ibi ọ̀dọ̀ àwọn dọ́ǹtì dọ́ǹtì níbi àwọn yìí ó ti di dúró tọ́sí kékeré báwọn ẹ̀jẹ̀ tẹríba fún tí orúkọ ẹ̀ kúrọ́ọ̀sì báyìí àwọn ti kí ní ẹgbẹ́ àwọn bí ìgbà bíyàn méjì wà lẹ́gbẹ̀ẹ́ yẹn ẹni kí ní ẹnikẹ́jì tẹríba báyìí àfà ìlú òní ọ̀ṣọ́ lọ́dẹ̀ sí báyìí ó ṣe bẹ́ẹ̀ tán báyìí gbogbo àwọn kèfèrí àwọn tó wà ń bẹ gbogbo ọkọ̀ ó ní ẹ́ẹ̀ẹ́

àwọn ẹlòmíì ti gbọ́ wà sí ẹni pé àwọn àfáà súnmọ́ láwùjọ tí wọ́n ń da ìmọ́lẹ̀ dáadáa ẹlòmíì bí ó ti gbọ́ wà sí dé kódà tó bá ń sọ̀rọ̀ gbà mí ẹ́ ti bá àfáà lòun náà rẹ̀ ibi ó ti gbọ́ wà sí àmọ́ yìí gbà tí òun máa lo ti ń gbọ́ àwọn nǹkan oní tó fi ń justify àbúrò tó ṣe ọlọ́run dákun mọ́ pé wà ní ìfẹ́ kan ọlọ́run kó sànù wa pẹ̀lú ìmọ̀ ó fi ìmọ̀ kẹwàá ẹgbẹ́ ẹlẹ́ẹ̀kẹrin ó náà ní pé gbogbo ẹni tí ó bá jẹ́ tọ́ọ̀lù rẹ̀ nìyẹn nínú ẹ̀kọ́ tó gbọdọ̀ ní ó náà ni dawamul muraqaba lillahi subhanahu wa ta'ala fi sirri wal alani ẹ̀ bọ́bá já rẹ ní gbàgbà rẹ ẹlòmí kan gbogbo dá ń pè wọ́n wà bá gbangba ní o tó bá kú àárín òun àtọ́lọ́run àárín òun àtọ́lọ́run dáa nínú ẹ̀kọ́ tó gbọdọ̀ ṣiṣẹ́ ní lórí àárín òun àtọ́lọ́ kó gbọdọ̀ títí ìtumọ̀ àárín àtọ́lọ́ òun dàrú ni pé àwọn tó bá jẹ́ ẹ̀ṣẹ̀ ó gbọdọ̀ máa ṣọ́ra pé ẹwọ́n tó lùwà náà tó fún kúrò olúwa ní innama yakhsha Allaha min ibadihi al-ulama náà gbọ́dọ̀ fọmọbìnrin wá pé kó wá kéwú lọ́dọ̀ rẹ àbíkọ jábálé rẹ gbogbo ẹ̀ níjẹ́lẹ̀ ó àbáwọn àfáà tí wọ́n ń kọ́ àwọn obìnrin ní kéwú ẹ ṣọ́ra o tẹ́jì láwọn obìnrin ẹ̀yọ́ mú wa lọ ní bẹ̀rẹ̀ ọlọ́run ẹlùmí ló lò ní kọ́ọ̀bù lóòtọ́ àmọ́ kó yàtọ̀ sí mútàbá ríjà kẹrí bẹ́ẹ̀ ti rí àwọn ọmọ tó wọ pátá lásán tí wọ́n máa kó bìtì náà bá nígbà tẹ́ bá ní wọn ẹlòmí ò lò nìkọ́ọ̀bù tó ń tí nìkọ́ọ̀bù rẹ̀ yóò sì mọ̀ tóbi tí lọ́wọ́ rẹ̀ làwọn àfáà tí wọ́n bá ń kọ́ àwọn obìnrin náà ti gbọdọ̀ ṣọ́ra wọn dáadáa tẹ́lá àwọn obìnrin àwọn náà ni wọ́n pe olè wá jà àwọn náà ni wọ́n tó pe olókun wá mọ̀ gbogbo àfáà tí gbọdọ̀ lórí òun pé ọba lè dín rẹ̀ yẹn táàdì táàdì sọ́ọ́dí mi tó bá ti ń ṣe lọ́dọ̀ pẹ̀lú rẹ̀ yóò kàn tó mọ̀ báyìí pé òun náà ló tí ọdẹ bẹ́ẹ̀ o sọ́ọ́dí rẹ̀ mí kí kí kí lẹ fẹ́ ṣe yẹn náà ọkàn pariwo rẹ̀ dàní ó tó àdúgbò rẹ̀ rẹ̀ ọlọ́run dákun kó sàánú wa àmọ́ tí yóò kó wa yóò dì ní pé ó ní kálukú wa kálídà wà mọ̀lùmọ̀rọ̀ kọbalìlá kásọ̀ kásọ̀ òfin ọlọ́run ká pa ìwọ ọlọ́run ọba mọ́ ìwọ bá pèrà ẹ lónìí mímọ̀ nínú dágbọ̀rọ̀ ọkọ̀ yí lára rẹ ni pé ọ pa ìwọ ọlọ́run ọba mọ́ ọlọ́run kó sàánú ẹ̀kọ́ tó wọ́n bákan náà àwọn ẹ̀kọ́ táà gbọ́dọ̀ má yí lára fáwọn ẹ̀yìn ó ní gbọ́ máa kẹ́kọ̀ọ́ ìmọ̀ èyí ò ní al-adabul khamis ìtìnàmùlò ọ̀kan ẹ̀rọ máa kẹ́kọ̀ọ́ ìmọ̀ ìmọ̀ bá ti kò sòkò náà wọ́n máa bá ọ níbi àwọn ẹjọ́ wẹ́wẹ́ kan jù necessary ah ìmọ̀gọ́ ìgbòkó sí gbogbo ayé rẹ̀ wọ́n láyé àtẹ́ ìkàṣe àà áṣìlì ìlmà kúnlá gbogbo ayé rẹ̀ jùlẹ̀ fún mọ́ tí wọ́n bá bá ọwá tí wọ́n pé ọ̀nkéw lọ́wọ́ ọ̀nkéw lọ́nà àwọn àfáà ajẹ́ pé ọ̀nká tíra lọ́wọ́ tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ajẹ́ pé wọ́n náà ń kọ́ àwọn èèyàn ní tíra lọ́wọ́ tí ó bá jẹ́ bẹ́ẹ̀ tí ó jẹ́ pé wọ́n yóò ṣe wà sí lọ́wọ́ tí ó bá jẹ́ bẹ́ẹ̀ tí ó ń dáhùn pẹ́ńtẹ̀ fọ́lọ́ ṣáà jẹ́ pé in tí ó mọ̀ lọ

ní ìgbà kan bẹ ní Jordan mọ́tàbà kan bẹ wọ́n pè ní alimaktabatu zọ̀hìrìyà alimaktabatu zọ̀hìrìyà alimaktabatu zọ̀hìrìyà yìí bí mọ́tàbà ni tó wà pé kí gbogbo àwọn èèyàn tó bá ń bẹ ládùúgbò èèyàn bí irú ìjókòó táwa yìí àbí ìjókòó kọ́ làbẹ̀ wọn káwá ní irú bí ìkáwá kọ́ láìbìrì kan bí central library pé gbogbo ará àdúgbò wọn ní access àti mọ́ wá kàtíra ọ̀ lé mú lọ́rùn àmọ́ ká gbogbo tọ́ọ̀bà ká kọmọ padà sí ilé rẹ̀ bàbá ìgbà ní nígbà wọn ti wá mọ́ mọ́tàbà ìbọn tí wọ́n wà nù ṣe nígbà tó bá wá ẹni tó jẹ́ mọ́tàbí tó jẹ́ kó ló jẹ́ ní láìpẹ́ ó mọ̀ máa rí pé kóhùn tó dé láàárọ̀ báyìí àlùbáni ti mẹ́rẹ́ nù ọ̀nà tí ó sí ah, ẹni tètè náà ni mo fẹ́ ka sí làbẹ́ rẹ̀ ẹni àlùbáni wà mọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fà á látàárọ̀ tí ìmọ̀

Albani ló wá dẹni tí ń bá wọn sílẹ̀kùn tí ti ń bá wọn ti ilẹ̀kùn padà àgbọ́n ah, Albani ló wá dẹni tí ń bá wọn sílẹ̀kùn tí bá wọn tẹ́ gíní tí ń bá wọn tí àtàwọn ah, àfáàwà àwọn àfáàwà tí wọ́n ń lọ Sheikh al-Allama Abdul Aziz ibn Baz alayhi rahmatullah wọ́n ní ìgbésí ayé táwọn ọmọ ń lò wọ́n ní tí ibn Baz bá jí láti àárọ̀ báyìí ipe èyàn wá jí láti ìdájú bó ti jí o tó kí àṣùgbà àtàn tó ti pẹ́pẹ́ fúnbà ẹni tó bá ti jòkó báyìí ẹni tó ti mọ̀ lọ́jà Qur'an ilé yóò wà ilé yóò wà ilé yóò wà ilé yóò wà orí ẹ̀ ní wọ́n wà fá ìgbà míì wọ́n náà ní ti gbóúnjẹ wá ní kò sí tí mọ́ ń là wọ́n jà kọjá àsìkò irun àsìkò irun àti àwọn àsìkò irun nìkan làsìkò pàrọ̀dù ó wá wà bẹ́ẹ̀ látàárọ̀ tó ti dalẹ̀ àlàlánù ti lu náà àwọn wọ̀nyí àwọn àbánu àwọn ti dé àwòláyé kọ̀dìjà wà tó kọ̀ǹtọ̀ àwọn ilé ìdí kọjá abára ń bí ọ̀rọ̀ ìmọ̀ káwà ló yẹ ká mọ fà kókó tòun ẹ bá bẹ ẹlòmíì níbi àwọn ọ̀rọ̀ rán dáradára níbi àwọn ọ̀rọ̀ rán ń rán ń òun àtàwọn bọ́ìdì àdúgbò òun àtọmọ ìdòkó òun àtọmọ ìrojọ kọ́tà dọ̀tí ibẹ̀ ni Tinubu kan lọ sọ́yọ́ ni ibẹ̀ ni Fáṣọlá kan lóhùn kan ní gbà ti jáde ní ọkọ̀ ní ààrẹ ní ti dé o dáwọn kí ni ìjẹ́ ń gbogbo lè rí wọ́n tó sọ́ọ̀lù ẹ̀

ní ti gbé bàjẹ́ báwọn ọmọ ń pọ̀ mẹ́lá ọdún láàrọ̀ láàrọ̀ ìwà náà wà lọ́lẹ̀ ẹwà jọ lọ́wọ́ wà táwọn yíò wà bá ẹwà jọ lọ́lẹ̀ ń fa ọ̀rọ̀ òjèlú ọmọ tó kẹ̀lẹ̀ kẹ́rì àsìkò wa ó ní bó ti yẹ ká máa lò á dẹ̀ gbọ́dọ̀ ló bó ti yẹ ká lò ìjọ tí yóò bá ti lò bó ti yẹ kó lò ó tí ò yẹ kó bá pàdé náà ní yóò bá pàdé jama bákan náà ló ta gbọ́dọ̀ sọ nínú àwọn àdá àbútọ́ àlùbẹ̀rẹ̀ ilé ìlú náà àáfẹ́ ní wá pàdé ọ̀pá yìí kò ní pé ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ nínú tí wọ́n ń ṣe àkókò wọn ló fò ẹ̀kọ́ yí àwọn àfáà láti mọ́ nílé pẹ̀lú o ní pé táwọn àfáà bá ti ń yapa láàrin ara wọn ìwọ mọ́ bìbí pẹ̀lú ẹ̀ mọ́ gbé rẹ̀ mọ́ gbé rẹ̀ ìmọ̀ èyí nǹkan ni mọ́ o.

àkùrẹ́ ń ṣòbò ní yíò kọ́ ni wọ́n bèèrè lọ́wọ́ rẹ̀ ojú wọn bí ọ̀nì ọ̀rọ̀ ìfẹ́ rẹ̀ ló kàn ọ́. táwọn àfáà bá yí apá ẹnu láàrin láwọn àfáà bá dúró déédé ìwọ fi wọ́n lé àwọn ti báyé débẹ̀ nu ìwọ lọ sí ìbáyé débẹ̀ ìwọ gbájúmọ̀ àwọn nǹkan tó pàtàkì tó yẹ kọ́ ọ̀nà. èyí ò kọ́ ni wọn èyí ò kọ́ ní ma kọ́ ma kọ́ ní kan sọpọ́ nìkan òtẹ́sí ẹnìkan sọpọ́ nìkan òtẹ́sí nìkan nìkan nìkan èyí ò kọ́ ní ma ìmọ̀ gẹ́gẹ́ oníkan pọ́lọ̀ ọba subhanahu wa ta'ala ó sọ báyìí ayà yẹn àǹfààní sáré yíbẹ̀ ó tó mẹ́wàá alẹ́yọ ọmọ sára báyìí alẹ́yọ ilé òní ọmọ á dà lẹ̀ fún wa kọ bá dà lẹ̀ fẹ́ kálukú wa náà máa mú kọ̀ọ̀kan náà ah kò ní láìkẹ̀ ọ̀rọ̀ lágbájá yìí ah kò ní láìkẹ̀ ọ̀rọ̀ lágbájá yìí àmọ́ àyọ ọkọ̀ darú yìí lẹ̀ tọ́ bá dé ọ̀la báyìí ẹni tó wá kú báyìí sí ni pé ẹmú ẹ́ ti fi mẹ́wàá lórí bí alábìṣẹ́ jẹ́ tẹ́lẹ̀ so ó wá lọ sí gírígẹ́ ọ̀sìn mọ́ para rẹ̀ hàdà àlékàbí ẹ̀lù ìmọ̀kọ́ yìí àwọn ọmọ tó ń súnà kẹtẹ oúnjẹ lẹ́nu ní táwọn gbájúmọ́ rẹ̀ tá a bá gbájúmọ́ gbogbo ní eléyìí á pa àkókò ṣòfò ẹ pàdà rí pé tó múra kankan lé lórí àìlẹ́kọ̀ọ́ tó náà ni o wọ́n tó bá lẹ́kọ̀ọ́ tó yíwà pé tó múra kankan lé lórí ìwé ṣe tó yẹ kí yóò múra kankan lé lórí ọkàn múra kankan lásán lórí asán ni orí irọ́ ni sọ múra kankan lé lórí

nígbà táwọn èèyàn wá lọ tàódí tí wọ́n dé àtàwọn tó lọ tàódí tó kó níwọ́ díra táwọn ń kó ìmọ̀ jáde wàhálà bá bá wọn àwọn ń fagídí jà á mọ́ kọ́ ìmọ̀ fàtẹ̀ṣẹ́ ìyàlẹ̀ kọ́ ìmọ̀ mùtàámẹ́kan fíìlì mùdákìkan fíìlì kọ́ ìmọ̀ ní tó mọ̀yànjú adọ́bùtú wal ìtkan adọ́bùtú wal ìtkan má kọ́ mà ní kọ́ wọn tàbí akéwú àwọn adọ́rọ̀ kalẹ̀ ọmọ awíran wọn ọ̀hún ọmọ pẹ̀tẹ́wú ni ó ti mọ̀ bí kéwú sani kéwú wá jẹ́ èèyàn ìgbà iṣẹ́ mi náà lọ sí gbé báyìí ẹjá kọ́ mà ní kí ó yẹ bí adúgbọ́lọ́dọ̀ náà níbi níbi níbi súnà ẹwọ̀n gbà táwọn àfáà súnà dé nígbàtà àlàyé àlùwàlá lásán tó bá ṣe nìsí àwọn yóò sì mọ̀ mọ̀ pé á kìí yàtọ̀ àkíní ìgbóṣe kí ni ó yàtọ̀ ẹni kó ní bídí àwọn sàlàyé àdùàlá ẹni kó ní súnà náà wá sàlàyé àdùàlá ẹ mọ̀ náà méjèèjì pé wù kíní ìṣe kí ó yàtọ̀ tó lè yóò máa ń lo ìmẹ́lì yóò n'igboro kema ma ara mọ̀ ìmọ̀ èèyàn ìmọ̀ òdẹ̀dẹ́ máa kílẹ̀mù pé ìmọ̀ ń lọ́dọ̀ wa kò ní ìfọ́ ọbẹ̀ ti sọ sọ̀rọ̀ wúwà ọ̀rọ̀ rẹ̀ ìwà rẹ̀ ra wùtú àwọn sáláàmù jẹ́ náà sáláàmù jọmọ́ ó ní inú ìtàtà àtà ẹ̀là tẹ̀ṣùkàrà àtàkà ẹ̀là bí ázàrí fàfààrí bọ́bá ní fọ́rọ̀ ẹ̀dẹ́ bí pé ipò ọ̀fẹ́ họ orí lásán ọbẹ̀ mọ ẹ̀rí wo ìmọ̀ máa ń họ orí ọ àmọ́ tí ò bá ti sí mọ́ nǹkan dàrú wọ́n mọ́ náà àbáwọn lẹ̀ ìbáyìí gbogbo nǹkan làwọn máa ń rẹ̀ nìmú ó tún rántí àbáwọn láàárọ̀ gbogbo nǹkan ọ̀rọ̀ kìí nígbà ọ̀rọ̀ àà ah, ìgbàsáà ìkan náà tàbí ó kọ̀dá kọlẹ̀ fún ọni ẹgbà tó náà lọ kìí nígbà bí kìí nígbà ah, ẹwà agbóòlẹ̀ yìí ń kàtún gẹ̀rẹ̀ wọ́n jókòó sí wà ló fà á ẹ̀dàkùn ẹjá lọ wá ìmọ̀ tó dì kúrò àdọ́bùtú wà náà wọ́n ní skọ́l tẹ́lá wọn kéwù yẹ̀yẹ́ dà ń tẹ́lẹ̀ ìbáyìí tó gbogbo ẹjá bára wọn sọ́rọ̀ gbogbo àwọn ọmọ kan kí alùkùrá ní wọ́n kàn kọ́ ọkàn mọ́ kìrá àti oníṣẹ́ jù bí dúnú ẹlẹ́ẹ̀jẹ́ onímọ̀ fún wọn ó tó gẹ́ àwọn máa ń ṣe onímọ̀ dárí wọ́n ṣe onímọ̀ sánáwì ààlẹ́ jù wọ́n lẹ̀ kápẹ̀ lárúbá pẹ̀lú wọn ẹni wọ́n mọ̀ gbọ́n ní ó ṣùgbọ́n bóòlù yóò fi jáde ọ̀pọ̀lọpọ̀ lárúbáwá lásán ọ̀jáde sánéwì àwọn àgbọ̀nrán ń dọ́rọ̀ ìsìnkalẹ̀ ọmọ àfọ wa ni àwa náà lọ ẹ̀rí ẹ̀yin òbí tẹ̀ náà ọmọ yín lọlé kí ẹ̀mọ́ lókè kí ó tẹ̀ ọmọ yín lọ. ìmọ̀ tó ṣàǹfààní ó ní ìmọ̀ tó wà mọ̀tòbó ìmọ̀ tó yẹ pé ó ní hàn ìmọ̀ tó yanjú ìmọ̀ tó ẹ̀gbọ́n àlùmọ́ mùsàlẹ̀ ẹ̀rọ ìpàtàlá ó ní mọ̀ sára bá ẹ̀mọ̀ nǹkan ìdákan ó lẹ́yìn tí wọ́n ń wá ìmọ̀ kó wá ìmọ̀ yanjú nítorí pé tí ìmọ̀ ò bá yanjú atẹ́gùn lásán lè dé yóò gba ìmọ̀ nìmọ̀ lọ́wọ́ torí pé kò ní kò ní kò tó ọ̀gbọ́n yìí

ẹ̀yìn ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ tí lọ láwùlọ́ wa tí ìbá ti pé ìwò jíná kí ẹ máa sọ pé ẹ̀mọ́ Bukhari ó dàlù àlárúwá lójú ó kò dámà ìdáàdì mọ́nú àlù àlá ohun kò já mọ̀ ìdájú mọ́ nígbà àgbà aláwò ọmọ ní kíló dé ẹ̀yẹ́ tó ní pé nínú ìwáyà kan ó dá pẹ́bí sálù àlá ẹ̀yọ kọ̀ọ̀kan ló wá ń fọ gbogbo ẹ̀ ó fọwọ́ lẹ́ẹ̀kan ó gbọ́jú lẹ́ẹ̀kan ó sapá lẹ́ẹ̀kan ó pátí lẹ́ẹ̀kan ó ṣẹ̀ṣẹ̀ lẹ́ẹ̀kan ó ní ó tún àgbà wọn bò mí nígbà tó bí fọwọ́ lẹ́ẹ̀mejì ó gbọ́jú lẹ́ẹ̀mejì ó gbọ́jú ó ṣe kiri kan lẹ́ẹ̀mẹ́ta ó tún ṣé ẹ̀yọ kan ní káàbọ̀ ìlú ọ́ ìbára rẹ̀ dà sóhùn àdímọ̀ yóò jíná ìmọ̀lẹ́bí ò jíná ló kó mo dáadáa mú láà ẹjá àwọn ọmọ ilé rẹ̀ ìmọ̀ ló bá ìmọ̀ ni èyàn gbàlọ̀ aláyọ̀ kan wá ó túnbọ̀ ní méjì wá ó wọ́n ní ìtumọ̀ sí pé ìsìláàbù tó wà ń bẹ̀ ìsìláàbù tànáwó ní ìkéṣe ìsìláàbù tàbọ́ọ̀dì kí wúlò ókè náà gbìmọ̀ pé yàtọ̀ ń bẹ láàrin ìsìláàbù tànáwó àti ìsìláàbù tàbọ́ọ̀dì amákò yé ìgbà tí ò ń yé lóṣe kó gbẹ́jú ádàrú ẹwọ láwọn àti bẹ́ẹ̀ kó já wú wọ́n lọ yóò tó jáde wọ́n kóra ìrà sóhun wọ́n ti ṣe náà nínú ọdún ìtazàrà ó lábẹ́ gbájá ìjà túbọ̀ tí ó ṣe bí ìtazàrà wá láti ibi àjẹ́rọ̀ jábọ̀ ohun

sẹ́rí tí máa ń bí oní tí mò bá ti jìbò sẹ́rí tí mò bá ti jìbò láyé inú àdánwò tí ó bá yẹn ni pé ibikíbi tó bá kàn ti bá rẹ̀ yóò kàn sọ tó bá bẹ̀rẹ̀ wọ́n lọ ní ṣùgbọ́n bí àtúrọ́ bí ábùdí ilé iná bí ábùdí yìí bẹ̀rù kéjà ànábì ànábì òkú sọ́mọ́ lọ wọ́n àná sọ bẹ́ẹ̀ ìjọ fún wá débi kúrẹ́ máa sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ lọ́gbìnlẹ́nu kò rádi ṣe ọ̀rọ̀ ọdún lọ́wọ́ bá tó bá múta sọ̀rọ̀ ní ọ̀rọ̀ tààrà ìwọ lọ́dí kò sí mùjíza kankan àbànùkùránì ọdún lànẹ́bì tó gún sọ́mọ̀mù èyí wọ́n jẹ mùjíza ni ó ti dàrú tó pé ìmọ̀ yẹn kò wà kò dídò dáadáa kò wà mùsìkínùn kálọ́wà gbogbo ìmọ̀ táàbà ẹ jẹ́ ká jẹ́ kó dìrò dáadáa àdọ́bùtú wà náà wà ní ìfà àwọn ìyàjọ́ mẹ́rẹ́ yìí ààrẹ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìjọ́ wà ó hal àbẹ́ kankan ó fíkò pé ní dáyé lóhùn alákùnlé àwọn ẹ̀kọ́ ẹgbẹ́lẹ́kẹ̀ẹ́jọ ó náà ní pé ẹni tó bá ń kọ́ ìmọ̀ ṣe ilẹ̀ ìbáwá wá gbogbo tá a sọ yìí àti wá mọ̀ àti gbìyànjú àti wàhálà lọ ìgbó èèyàn bá ti wá débì kan ló mọ̀ ìmọ̀ wá ló pin wàhálà wà nà ó wá kó mọ̀tọ́ọ̀lá àtòlùkòtò mọ̀tọ́ọ̀lá àtòlùkòtò ìkànnà àbáwọ̀ sọ ó ní káàdì ìlú fi sùdúrù nìjà ثم انتقل إلى بطون الكتب وكان مفاتيحها

ọkọ̀ọ̀kọ́ gbọ́dọ̀ àwọn àfáà lọ àwọn ni wọ́n ti kọ́kọ́rọ́ lé lọ́wọ́ ṣèwádìí kọ́kọ́rọ́ táwọn àpò gbélé wa lọ́wọ́ olè bá lọ́wọ́ àfáà kọ́lé ìlú ẹ̀kọ́ gbogbo ọmọ kíwú yóò kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú pé àwọn kan ń bẹ àjẹsára là ń pè nínú mọ̀ tẹ́rí bá bẹ̀rẹ̀ àjẹsára ti wà wọn ni akẹ́kọ̀ọ́ ìmọ̀ gbọ́dọ̀ àwọn tíra kan bẹ ọ gbọ́dọ̀ gbìyànjú àti ọpọlọ ha wọn tí àwọn yíò ti mọ̀ bẹ lára àwọn èèyàn ni ó dà gẹ́gẹ́ bí foundation nínú àkídà ọ́nì jíratọ́ha nínú hadith ọ́nì jíratọ́ha nínú balago ọ́nì jíratọ́ha nínú náhù ọ́nì jíratọ́ha nínú sọ́rùkù ọ́nì jíratọ́ha ọ́hà ní agbé ìjọ́tọ́rọ̀ kan bá ṣẹlẹ̀ tó bẹ́ dàrú ọkàn jọpọlọ padà síbẹ̀ nítorí pé bẹ́ẹ̀ nìpìlẹ̀ ó lọ́gbà ilọ̀ ọ̀rọ̀ olóòrùn ọba tẹ́lẹ̀ ọ̀pọ̀lọ́

tíra ríra sì ré yéè gbèsè lásìkò tá a yóò gbèsè ní o wọ́n kà gbé tíra mi wá fún ìdára lọ́wọ́ ìdí ìdó ní kẹta rẹ̀ wọ́n rẹ̀ náà kiri kẹta lọ́wọ́ àwọn òkú tí ó dé òkè wọn àmọ́ èèyàn gbọ́dọ̀ fẹ́ sá àbá àkọ́ mọ́ra tọ́wọ́ kí fóònù tí ó kàn mọ́ fóònù Facebook WhatsApp kó bẹ́ẹ̀ ẹ kí ní kan sábìlà kó sí ẹ bẹ́ẹ̀ kí ní kan kìnìkan ọba kó ogun ẹgbẹ́ tán bí ẹ pé táwọn fóònù yìí bá ń bẹ lọ́wọ́ rẹ sábàdí ọtọ́ ọ̀nà túmọ̀ fóònù báyìí facebook ọlọ́ sí kí ni wọ́n ṣe ó kásírà ọba rẹ tó wà lórí whatsapp àwọn gúrùpù tó wà àwọn gúrùpù ọbẹ̀ kankan ọbẹ̀ kó nǹkan jọ lọ́wọ́ pàtí mo ní láti fún wa yìí àmọ́ ara síra yìí ìtabájira má wàá mọ ara síra

bí ti ń lò ó ló ti máa mọ̀ ká síra bí ti ń lò ó ti máa kà ó ti máa kà yóò mọ̀ ó tún gbọ́dọ̀ máa kà sí mi torí tó ọba kà tó bá kàn dé báyìí torí tó bá jò kó bọ́dún márùn péré just five years ọwá jò kó ọ̀ka síra mọ̀ mẹ́jẹ o tó lè rí mú padà o torí pé lékún náà wà nínú tó ọmọ tó ti lọ kéde tó láwọn ọmọ yẹn ń wọn ní aláàmọ̀ tó tẹ̀lé àdúgbò bá àgbàlẹ̀ ìràpàtọ̀lá wọ́n ní gbogbo tí lọ́mọ̀dọ́nù bá bọ̀ báyìí ọmọ ṣe mọ̀rọ̀ já a gbogbo kìtàbù sí yà ìdákàrọ̀ tó lọ wọn tàkótó àwọn lọ́dún yìí wọ́n tún tún gbé lọ́dún ìpadà wọ́n máa máa ní bẹ́ẹ̀ tí gbogbo mọ̀nà sábà bá ti ń bọ̀ àwa tó láàbù lẹ́yìn ká máa lọ mójútó àwọn ọmọ sáyìlì tó so másìkò náà aláàmọ̀ tó tẹ̀lé àdúgbò bá yìí tẹ̀lé yìí àmì àwọn àwọn náà múrù mẹ́yìn náà wá ìmọ̀ràn nu wọn akẹ́kọ̀ọ́ ìgbà ọmọ jòkó mùtọ́lá àtòkòtò jẹ́rí ẹ̀ ní ẹ̀rí tẹ́ gbogbo bàbá ìkírà orí èrè ìkírà orí ìjòkó tíra ọlọ́ tó wà sáyé dáyé fóònù má jẹ́ kí fóònù ti ẹ tó jẹ́ tíra ti ẹ tó bá ti láì lásán ọ̀nkà tíra lọ́dún rẹ̀ tó bá tó bá tòkó ọ̀nkà tínú mọ́tò ọ̀nkà mọ́ bàbá wà sọ àwọn òrùlú àti wà wa mọ́tò ká ní orí mọ́tò ló ń gbé àwọn lọ àwọn kan sí fóònù àwọn ni àwọn ka sílà lọ́dọ̀ àwọn yẹn àwọn ẹlòmíì bẹ lọ́mọ akẹ́kọ̀ọ́ òun náà nílò àwọn fóònù yìí o kò mọ bóun náà ti ń fi fóònù ka sílà kò mọ́ òun rẹ̀ lò fóònù yìí Facebook WhatsApp àmọ́ mọ̀ ra mọ̀ ra náà gbìyànjú àti máa wọ owó lọ́wọ́ máa dájọ́ ọmọ mọ̀ rà máa jẹ́ gbèsè rẹ̀ fọ́fọ́ sán padà ọmọ jẹ́ gbèsè kan nígbà tẹni tí máa ń ta tí kápẹ́ntà bá lè gbèsè rà níṣẹ́ tẹni tí ń ṣòwò ìyá tí ń ta bisikíìtì ó lè lọ àwọn onídìrà fẹ́ ń ta dìrà jẹ́ kí wọ́n mọ̀ náà pé ah ìdáàdù ẹ̀ kí san owó yíò ẹ̀ mọ́nà tí fọ́dí tàbí ọlọ́dà ló pẹ́ ọlọ́wọ́ bá ń sọ yóò jẹ́ bẹ́ẹ̀ yọ iṣẹ́ ẹnu iṣẹ́ ti ẹnu ọ̀nà wà abẹ́mọ́wó karamba ní ohun ah, kéèrè yóò máa yáwó la dìrà ní àmọ́ rẹ̀ yáwó la gé ní inú ọdún mọ̀ pàwọ́ jára bí àwọn jíní òjá àti ìyàrá bàlíbà àdéwà a máa yáwó rán jíní lọ àwọn òde tó máa ń lọ ní tó bá ti wá òde tó bá ti wá lọ yóò ti wá òpétọ́ òpótó parí aṣọ yìí 30,000 ní

nígbà tó kàn bá dọ́wọ́ ẹ̀ báyìí kókó máa ní láàrin ẹ̀fẹ́ ah inú wọn tí mo ní yóò ìmọ̀ gbọ́dọ̀ gba 10% ah ìmọ̀ gbọ́dọ̀ gba 30% ìtumọ̀ pé wọ́n ti gbà lẹ́gbẹ́ ọ̀nà fìlàfìlà síra ni táwọn afá àwọn ọmọ ìkèrò ọlọ́mọṣà àwọn oníkàlùkù wọn lọ́wọ́ lápẹ́rẹ́ náà àwọn ẹ̀kọ́ ẹja sọ méjì pé tó kù náà torí ọjọ́ ti irú ta lọ bẹ́ ó pàtàkì tó asáhìbù ọ̀rẹ́ ma ń wọ́ ni lọ ìjọta ọba lọ́rẹ̀ wó lọ rẹ̀ tí ohun gbogbo ayé díẹ̀ owó ní bí ó ti fà ọwọ́ ní owó oníkíní onímọ̀wọ́ ni ọmọ bó níṣòwò sọ̀tá tó ìgbé ìjọba ti jọ ń sọ̀rọ̀ báyìí tó wù bá kẹ́ ẹ̀ka gíní kan lẹ́nu táàmù tó bá pè sí wàá lọ́ni ah owó pèsè ẹ̀ka mọ́sálà fún ẹ̀jọ̀ lágbára ni ó ń dààmú ìgbẹ́ sẹ́rọ̀ ṣe rẹ̀ pé ọ̀rẹ́ àtọ̀ ọ̀rẹ́ tọ́jọ́ ń ṣòwò ìjọ táwọn náà bá pera wọn ọ̀rọ̀ kí ni wọ́n jọ mọ́ sọ ọ̀rọ̀ bísíẹ̀sì náà ni tí ọjà kan wà lẹ́wọ̀ bá ọ̀rẹ́ ẹgbẹ́ sí o bẹ́ẹ̀ ni wọ́n tọ́ ní wẹ̀rẹ́ tó bá fún ní kéwé ẹgbẹ́ rẹ lọ́rẹ̀ ẹgbẹ́ ah mo lè ra sílà fún ilẹ̀ dá o ìfẹ́ àmúṣe káwọn dálà bùkẹ́ tọ́ ni ah àbá ẹ̀ gbóná ẹ̀ kí ló kọjú ẹ̀ àdékẹ́kẹ́ ìwọ náà kí lọ́ọ́ lọ́ọ́ ṣe ọ̀nà ọ̀rá

ẹ̀kọ́ ilé yìí gbogbo ọmọ kéwú kọlọ̀ ìwà bí wọ́n ti rìn òun náà ni ọmọ kéwú akẹ́kọ̀ọ́ ìmọ̀ ó gbọ́dọ̀ mọ iye àwọn àfáà àtàádógó máa ṣe àfáà tí ń kọ́ wa kéwú a gbọ́dọ̀ lo ẹ̀kọ́ pẹ̀lú ẹ̀.

níbi wọ́n tí wọ́n bá nábì lò wọ́n ní dábá díẹ̀ ẹnu ọ̀nà nábì wọ́n yẹ máa ń kàdà tó báyìí abàdáyì ọ̀rẹ́ bìí ní anábì lè máa sọ̀rọ̀ wọ́n wọ́n yẹ pariwo gbà gbà gbà bẹ́ẹ̀ ni wọ́n ní wọ́n wà mú orí ẹ̀kan náà báyìí wọ́n wà máa mọ̀ fi orí ẹ̀ so tí ò bá sùn yóò kàn máa ah ta ló wà ah àtàláwọ̀ alẹ́ kò ẹ̀kọ́ rẹ̀ ọmọ tí ó fún náà bá fẹ́ lọ ní àfáà rẹ̀ mọ́bọ̀ ọ̀sán ọ̀sán ẹgbọ́ta èmi ni Abdullahi mojú wá ń ta àá alìmẹ̀tò lẹ́yìn ẹ̀ńsò ní inú ìkòtò ẹ̀nàjú ni àìlẹ́kọ̀ọ́ ni a mọ́ ní ẹ̀kọ́ pẹ̀lú àwọn àfáà tí wọ́n máa ń kọ́ wọn nípa lára àwọn tó sọnù ní àwùjọ wa wọ́n lérò a ní ẹ̀kọ́ ìdèbí tí ó ń

bábá bá jẹ́ ìgbàdá nígbà àmọ́ owó bá ti gbà lọ́wọ́ rẹ̀ o ní o máa wọn níbi lọ ẹ̀ta fi lẹ́wọ̀ ẹ̀jẹ̀ kí ni ẹ̀jẹ̀ kí ni àmọ́ tó gbọ́ àwọn tó bá yẹ ká ṣe làárọ̀ sí fáwọn àǹfà wọn kódà àwọn nínú tá a gbọ́dọ̀ tó lágbára dé ni pé ìkan àwọn àǹfà wọn aláàlámọ̀ tó bá kàrà àgbèjì rẹ̀ kábẹ̀rẹ̀ ká sí àwọn tí wọ́n kọ́ ń pa àdáàbò tá àwọn olùkọ́ láwọn àǹfà ṣùgbọ́n wọn bá dé ni pé lẹ́yìn pọ̀ gbọ́dọ̀ lákọ máa fà rẹ̀ lórí tá àfà rẹ̀ bá tún wá ní ó ní àdàpè kan táwọn èèyàn kò tó fi gbajúmọ̀ ọ̀ gbọ́dọ̀ wọn pè bẹ́ẹ̀ tí wọ́n bá mọ̀ pé yàṣẹ ìkànnà yàṣẹ ìsìn àfà mi yàṣẹ ìkànnà àfà wa pọ̀ tí wọ́n mọ̀ pé wọ́n nù lọ́wọ́ àpè pé ah, dájú Abdullahi ẹ̀yìnà àfà rẹ̀ dájú Abdullahi tí wọ́n tó bí Abdullahi àmọ́ ìlú ẹ̀kọ́ pẹ̀lú ẹgbẹ́ Abdulrahman ẹ̀yìnà mi ẹ̀wà ńlá ìwọ̀lẹ̀ lọ ọgbẹ́rán àá àrà ṣe èkó pẹ̀lú bọ̀wọ́ rẹ̀

inú tó sọ ó ní ẹ̀kọ́ pẹ̀lú àwọn àbá kódà yóò burú dé ẹlòmíì nígbà tí ò lẹ́kọ̀ọ́ pẹ̀lú àbá àti ẹ̀kọ́ tí ó mọ́ àwọn ẹlòmíì tí wọ́n jẹ́ àbá wọn náà kò ẹ̀kọ́ pẹ̀lú rẹ̀ àrífẹ́ ìwà pọ̀ lára ìlú ẹ̀ ìsàlàyé dáadáa láàrin ìlú ti lọ a máa lérò pé níbi díẹ̀ náà ó yẹ ó àwọn tí ní ìjọta mọ́ òun báwọn bíjà lọ àwọn àkéjì wà tẹ̀lẹ̀ àwọn onípìlẹ̀ tẹ́lẹ̀ gbogbo àwọn ọmọ kéwú ẹ̀kọ́ mọ́ àdánù àkéjì ni àmọ́ àkéjì ni yíò ní o

bá a ti rí pẹ̀lú àwọn a ti jòkó pẹ̀lú àwọn àfa wa kó lẹ́kọ̀ọ́ a ti sọ̀rọ̀ níwájú àwọn lẹ́kọ̀ọ́ kódà kó bẹ́ẹ̀ bá rẹ sọ̀rọ̀ sọ̀rọ̀ náà ni o ìjọ tàfà rẹ bá débẹ̀ àwọn èèyàn gbọ́dọ̀ pé múdù rẹ ti change ìhà ẹni ó àfà rẹ báyìí kò dálé ìsáàgùn wọn ti dé ẹ̀kọ́ rèé sọ kọ́lọ̀ أن يزيدنا وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء أصل اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين إبن عبد مسلم إن شاء الله تعالى على بلوغ الله àmìlú ọ̀rọ̀ ìjọ bí ọjọ́ orí tábà tó máa pàdé ọlọ́mọdé àdámọ́ pàdé lọ́jọ́ ọ̀la àwọn fọ̀dílà tó ṣẹ̀rẹ̀ Abdulghani Juma alhamdulillah ó àwọn tó mọ̀dá ọmọ ṣáyé kan tó bẹ́ẹ̀ ní ìdúró àti ibi tí mọ̀ ní ti lọ mẹ́ta láì sí máa máa fá àwa dáadáa ògbò tí mo mọ̀ wọ́n gbogbo yẹn náà mẹ́rin náà mọ àwọn náà mo tún wá máa wọn sáàdù wa náà níjòkó níbí ó di mélòó báyìí mo wá mọ bàbá wa kan náà ní mo ṣe ọ̀dọ́ láti ṣe kàtó bẹ́ẹ̀ ní ìdúró àdélé àwọn tí wọn àwọn jálàbí ìfẹ́ ni wọn torí gbogbo ewé àti egbò ọlọ́wọ́ bá ní kó yí wọn dáadáa àwọn ọlọ́gbọ́n wa máa ń pa àwọn tó wá máa ń já ọlọ́mọ́ta bá fi dáadáa fún wọn abẹ́rẹ́ ọ̀rọ̀ máa sùhánù ẹ̀ta alẹ́mú dáadáa ọlọ́mọ́ta bá fi fún wọn àtẹ̀yìn àti gbogbo àwọn alẹ́mọ́ta àwọn ìlú náà máa kúmílẹ̀ mọ́ta fi sí wàlẹ̀ àtàkìlẹ̀ àti gbogbo àwọn àbáàrẹ̀ ìmọ̀hàt tẹ́mùkọ́ mọ́ wálé tí ó ní àti tán wájú hálùkọ́ ni àti gbogbo àwọn mọ̀ṣáyìkì náà tàbí gbogbo ọlọ́mọ́ta àtàkàlẹ̀ fi wọn náà fẹ́ وصل اللهم وسلم على عبدك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته.